أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 هدى نبينا محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا أقف الله الله سبحانه وتعالى ọba tí ó ọba tí ó ṣàánú wa ọba tí ó fi wá mọ́nà lọ sójú ọ̀nà al-Islam eléyìí jẹ́ pé òun náà ni ìlànà tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó yọ́nú sí tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tó sàlẹ́sà ìlànà tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tó fi ọ̀nà gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run ọba pé kí wọ́n wá pèpè sí pé kí wọ́n fi kọ́ àwọn èèyàn wípé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ dọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ojú ọ̀nà kan tó dọ́dọ̀ ọlọ́run ọba kí ẹ lè gbà dọ́dọ̀ ọlọ́run ọba òun náà ní ojú ọ̀nà Islam. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó yẹ pé ó tún tàwa lẹ́tọ̀ àbákan náà pẹ̀lú ìjọmọlẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ìjọ tó fi ń lóore jùlọ nínú àwọn ìjọ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó gbódìde àlùmọ̀ tọ́lọ́run bá Allah subhanahu ta'ala tó gbé wa dìde nínú èyí òun ni àlùmọ̀ tó lóore jùlọ òun ni àlùmọ̀ tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa tó nífẹ̀ẹ́ sí jùlọ nítorí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ó gbé dìde lójíṣẹ́ fálùmọ́ yìí ẹni tó lóore jù nínú gbogbo ẹ̀dá ẹni bá tó sí jùlọ gbogbo àwọn ẹni bá rìsáàlà yìí lọ́lọ́run wa lẹ́gbẹ́ láti ta lẹ́sà fún ànábì pé ìwọ ànábì ìwọ ni màá fún ní àrìsáàlátù alkhọ́lìdà àrìsáàlátù alkhọ́lìdà a ìjíṣẹ́ eléyìí tí yóò máa bẹ̀rẹ̀ gbére tí yóò ti pa gbogbo àwọn iṣẹ́ tó ti ṣáájú rẹ̀ tí ìjíṣẹ́ kankan lẹ́yìn rẹ̀ ò sì ní wá tí ó pa rẹ̀ mọ́ tí ó mọ̀ abẹ́ ti kẹjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ọ̀pẹ́ ni fọ́nà ọba Allah subhanahu wa ta'ala lórí àwọn orí yìí mo jẹ́rìí fọ́nà ọba Allah subhanahu wa ta'ala òun nìkan lọ́ba tó tọ́ láti máa fún ìjọsìn láti máa jọ́sìn fún ọlọ́run ọba àánú ọlọ́run ọba abúlé ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá nàbí sallallahu alayhi wa kó bá wọn ará ilé àtàwọn sàhábà àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lánàá Nabi sallallahu alayhi wa alihi wa sallam àtàwọn tí ó máa wá lẹ́yìn wa títí ọjọ́ gbogbo àkẹyàmà. ikhwata kiram eléyìí tá a fi bára wa sọ̀rọ̀ lónìí ìbánisọ̀rọ̀ tuntun ni tó yàtọ̀ sí nǹkan tí a ti ń bábọ̀ tẹ́lẹ̀ eléyìí tá a ti ń bábọ̀ tẹ́lẹ̀ yẹn pẹ̀lú gbọ́nà ọba Allah subhanahu wa ta'ala adàdúró dèdè tá a sọ ń bẹ̀ yẹn abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó falùbáríkà sí ونسأل الله سبحانه وتعالى أن يجمعنا وإخواننا على الحق جمعا وأن يجمع كلمتنا إنه على كل شيء قدير وبالإجابة جدير ولا حول ولا قوة إلا بالله abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala àtàwà àtàwọn ọmọ ìyá wa àtàwọn ọ̀pá wa ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kí ó kó wa pọ̀ lórí òdodo ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó fi gbólóhùn wa kó fi sọ̀ka lórí òmìnir ọlọ́run ọba lọ́sùn márùn tálá kó má ṣe wá ní ẹni tí ó máa kójọ lórí ìbàjẹ́ aláàjẹ́ fàṣọ ọlọ́run ọba lọ́sùn márùn tààlà gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ síwájú pé ìbánisọ̀rọ̀ wa lónìí ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí ó máa yàtọ̀ pátápátá sí nǹkan tá a ti ń bá bọ̀ eléyìí tá a máa yanjú lónìí pẹ̀lú gbọ́nà ọba Allah subhanahu wa ta'ala débi tọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala bá fún wa nígbà láàyè dé òun náà ní ìṣòro kan tó tún tóbi tó tóbi gidi gan tó tóbi gidi gan nínú àwọn ìṣòro tí ń bẹ láwùjọ wa yìí ó tóbi débi wípé ó lé ìyọ̀yàn jáde kó Islam pátápátá tí ó ba Islam yẹn jẹ́ kí ó sọ̀yàn di kèdòrí yányán gẹ́gẹ́ bí àwọn onímọ̀ rahimahumullahu ta'ala bẹ́yẹ fẹ́rinlẹ̀ tó yẹ pé pẹ̀lú gọlọ́wọ́n bá a ṣọwálà ń fa ní pẹ̀lú àwọn ọ̀rọ̀ àwọn onímọ̀ náà òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn ìgbàgbọ́ wa nípa nabi sallallahu alayhi wa alihi wa sallam ìgbàgbọ́ wa nípa mu'jizatun nabi sallallahu alayhi wa sallam àwọn iṣẹ́ ìyanu tọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala fún ànẹ́bí sallallahu alaihi wasallam ìkan nínú àwọn iṣẹ́ ìyanu náà wọ́n bá wọn onímọ̀ tó máa ń sọ wípé lẹ́yìn mu'jizatul Qur'an lẹ́yìn iṣẹ́ ìyanu pé ọlọ́wọ́n bá fún ànẹ́bí ní al-Qur'an iṣẹ́ ìyanu tó tó ga jù tọ́lọ́wọ́n bá fún ànẹ́bí sallallahu alaihi òun náà ni eléyìí tá eré jẹ́ sáà kọ̀ránù kẹrì ó fi rinlẹ̀ iṣẹ́ ìyanu yìí mọ́ẹ̀jíza yìí alkọ̀ránì fi rinlẹ̀ ìnígbàgbọ́ sí alkọ̀ránì fi rinlẹ̀ ìnígbàgbọ́ sí hadith wa nabi sallallahu alaihi wasallam ó fi rinlẹ̀ kódà hadith tó fi rinlẹ̀ mutawatir ni hadith tó pé àwọn nǹkan tó pọ̀ nínú àwọn sọ̀hábà ni wọ́n gbà wá ni lóbìnrin lẹ̀ náà bákan náà ìpanupọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ìpanupọ̀ àwọn àfẹ́ẹ̀sìn obìnrin lẹ̀ wípé eléyìí báyìí nínú ìgbàgbọ́ mùsùlùmí ló wà nínú ìgbàgbọ́ tí mùsùlùmí fi ṣe lọ́wọ́ bá Allah òun náà ni mu'jizatul Isra wal Mi'raj mu'jizatul Isra wal Mi'raj iṣẹ́ ìyanu ìrìnàjò tánàbí sallallahu alaihi wasallam ṣe lóru láti ìlú Mẹ́kà lọ sí Baitul Maqdis tó dẹ̀ tó gbéra ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ ni ìgbàgbọ́ àwọn mùsùlùmí eléyìí tó wá di eléyìí báyìí ó ní pé ìṣẹ́rí jẹ́jẹ́ wa làwa mùsùlùmí lájókòó wa tá ń pépè tí orí ọ̀nà ojú ọ̀nà tọ́lọ́wọ́ba à ń pépè sínú ẹ̀sìn wa à ń kọ́ àwọn mùsùlùmí lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn wọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ gbàgbọ́ à ń gbé à ń pèpè sí à ń gbé sọ́kà àwọn mùsùlùmí pẹ̀lú ẹ̀rí nínú al-Qur'an àti nínú sunna àti nínú àgbóyà àwọn sálàfù gúnmà bẹ́ẹ̀ ni àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àwọn ìjọsìn táǹṣe pẹ̀lú oríkìríkì ara àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ manhaj ìlànà wa táàfi sin bá ìlànà táàfi tẹ̀sì Islam gbogbo àwọn ìpèpè yìí là ń bá lọ kó tó di wípé àfá alágége àfá habib habibullah ibn adam al'alori hadáullah kọlọ́wà kó bá fi ọ̀nà ma àfá náà kó tó di wípé wọ́n bẹ̀rẹ̀ sí máa tako ìpèpè islam àwọn ọ̀rọ̀ tó ní pẹ̀lú ọ̀rọ̀ gbàgbọ́ àbá ìbẹ̀rẹ̀ sí máa wó àwọn ọ̀dọ́ tí kó dà láti kékeré wa ní wọ́n ti gbé àwọn nǹkan yẹn tí wa lẹ́yìn tá a ti nígbàgbọ́ lórí ẹ̀ láti kékeré gbogbo àwọn mùsùlùmí láti mọ̀ láti nímọ̀ ni wọ́n ti fi kọ́ wa wípé ànábì sallallahu alaihi wasallam ṣe ìrìn àjò kan wọ́n pé ìtàn rẹ̀ ó Islam ìtàn rẹ̀ ní orípa nínú ìgbésí ayé mùsùlùmí ìtàn rẹ̀ lórí pa lórí ọ̀rọ̀ àdìtọ́kà mùsùlùmí lórí ọ̀rọ̀ gbàgbọ́ mùsùlùmí ìtàn rẹ̀ lórí pa lórí ọ̀rọ̀ ìrun táǹkì ìtàn rẹ̀ lórí pa lórí nǹkan yẹn àti kékeré ni wọ́n ti fi mọ̀ wá ni wọ́n ti làkọ́nà wa ni wọ́n ti gbé sí wa lẹ́nu àti kékeré ni wọ́n ti gbé sí wa lọ́kàn wípé àwa mùsùlùmí o inú ìgbàgbọ́ wa tá a dúró lórí onípàdàbí sallallahu alaihi wasallam ṣe rìn àjò láti Makka ó lọ sí Baitul Maqdis láti Baitul Maqdis ní Palestine láti ibẹ̀ ló ti lọ sí sámà tó ti gba ìrun wá ìrun wákàtí márùn táǹkì Ànábì sallallahu lọ gbà ní sámà ni ìgbà tí àfáà lágége mùdírùl markaz Habibullah ibn Adam al-Alori ìgbà táwọn bẹ̀rẹ̀ sí gba àbọ̀dè fún Islam tí wọ́n ń gba àbọ̀dè fún àwọn mùsùlùmí ló bá gbé wáyé pé kò sí nǹkan tó ń pè ní al-Isra wal-Mi'raj ìgbàgbọ́ tó rinlẹ̀ nínú al-Qur'an tó rinlẹ̀ nínú hadith anabi tí àwọn àfáà fi kọ́ wa láti kékeré wa wọ́n ní kò sí jíjẹ́ bẹ́ẹ̀ wọ́n lá anabi sallallahu alaihi wasallam sí ìrìn àjò lọ sí sánmà anabi sallallahu alaihi wasallam gbarún láti sánmà eléyìí àdáwò tó tóbi ni àdáwò tó tóbi tó nítorí káwọn tó wá jẹ́ aláìmọ̀kan nínú mùsùlùmí kọ́n bá wá lọ di ẹni ànù kọ́n bá wá lọ di kèfèrí ìgbàgbọ́ tó rẹ́sí pé wọ́n ti gbé sí wọn lọ́kàn kọ́n bá wá lọ di pé ìgbàgbọ́ yẹn yóò bàjẹ́ látara àìmọ̀kan eléyìí tí alfa habib bun adam al'alori tí wọ́n pèpè sí ní markaz eléyìí tó bà nínú jẹ́ tó dùnni tó bà ní lọ́kàn jẹ́ ó ní wípé ayé bí táàfà ti ń sọ̀rọ̀ yìí ayé bí tí wọ́n ti ń rí àwọn èèyàn tí ó ma tí ó ma jí sí ọlọ́run ba lọ́la ni àwọn tí ó ma kọ́ àwọn èèyàn lẹ́sìn lọ́la ilé ẹ̀kọ́ ibi tí wọ́n ti ń sọ̀yàn di àfà ilé ẹ̀kọ́ bí tí wọ́n ti ń ríyàn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìmáàmù mọ́ṣáláṣí ilé ẹ̀kọ́ bí tí wọ́n ti ń ríyàn gẹ́gẹ́ bí ẹni tí yóò jẹ́ mufasiru ìlú ilé ẹ̀kọ́ bí tí wọ́n ti ń ríyàn gẹ́gẹ́ bí ẹni di mufti lọ́la ilé ẹ̀kọ́ bí tí wọ́n ti tí ó di ipò ẹ̀sìn mú táwọn èèyàn tó máa lọ gba ìmọ̀ ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ ilé ẹ̀kọ́ yẹn ibẹ̀ náà ti ń gbin àdìsọ́kàn àwọn kèfèrí náà ti ń gbé sórí àwọn èèyàn ní markaz lágbègbè ṣẹmọ pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ tó wà ló láfojúsùn àwọn èèyàn tó fẹ́ rí àbí àwọn ilé ẹ̀kọ́ yunifásitì tó wà wọ́n fẹ́ rí àwọn doctors àbí àwọn tí ó mọ̀ gáwọn èèyàn lábẹ́rẹ́ tí ó mọ̀ tọ́jú aláàárẹ̀ àwọn engineers tí ó mọ̀ ṣe mọ́tò tí ó mọ̀ kọ́lé tí ó mọ̀ bá wa tẹ́ná pẹ́bà ìsìn àwọn tí ó mọ̀ ṣiṣẹ́ nílé ìfowópamọ́ pẹ́bà ìsìn àwọn tí ó mọ̀ ṣiṣẹ́ lórí àwọn àyè àwọn àyè àwọn àyè àwọn àyè tó ẹ́ pé ọmọ ẹ̀dẹ́ èèyàn ní bùkátà sí láti gbélé ayé ètò wọ́n rè láwọn ilé ẹ̀kọ́ yẹn nìyẹn àbí nàmì ilé ẹ̀kọ́ eléyìí tàfà àdìbò tí wọ́n ń gbẹrú rí ìròrí àwọn kèfèrí yìí ilé ẹ̀kọ́ bí tó ti ń gbé ilé ẹ̀kọ́ bí tí àwọn èèyàn ó ti máa tí wọ́n ti di àfà tí wọ́n ti di ìmáàmù mọ́ṣáláṣí tí wọ́n ti di mọ̀fásírù ìlú tí wọ́n ti di àfà oníwàásí tí ó máa rí àwọn èèyàn ibẹ̀ náà ti ń gbèrú ìròrí tó tako ìròrí ìsìláàmù yìí lọ́ ti ń gbé sáwọn èèyàn lórí ẹ̀rí pé ewu lálàá yìí àwọn ọmọ tó dẹ̀ ń kẹ́kọ̀ọ́ nínú ilé ẹ̀kọ́ yìí thousands ni wọ́n ẹgbẹ̀rún ẹgbẹ̀rún ni wọ́n irú àwọn eléyìí náà tọ́lọ́wọ́ bá lé pé ọba ní kàánú ọlọ́wọ́ bá lé wọn bá tún wọn tó tí ọlọ́wọ́ bá lé tẹ́lọ́wọ́ bá ní kí kádàrá takò wọn àwọn eléyìí náà ó bọ́ sáwùjọ wa wọ́n mọ̀ sọ́rọ̀ àwọn orí káàkiri ní tó túmọ̀ sí ni pé tí nǹkan bẹ́ẹ̀ bá ti ń jáde nínú ààyè yẹn a jẹ́ pé kí a máa kí a máa fọkàn yàwòrán bí ọjọ́ ọ̀la ó ṣe burú tó bí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó ti jáde nínú islam pẹ̀lú rọrùn pẹ̀lú gbọ́nà ọba lọ́sùn hàn sáàrẹ̀ nígbà táwọn bẹ̀rẹ̀ sí máa kó àwọn ẹ̀rí wá yóò yé wa wípé àdìtọ́kà tí ẹni yìí pèpè bí àdìtọ́kà wọn kèfèrí ni nítorí wípé lọ́jọ́ kìíní àná tí anábì sallallahu alaihi wasallam tó ń fi rìnlẹ̀ wípé òun sì rìn àjò yìí àwọn tí wọ́n takò àwọn kèfèrí ni àwọn kèfèrí ni wọ́n tako ànábì sallallahu alaihi wasallam tí wọ́n ní ànábì ò ìrọ́lá ànábì pa wípé à wọ́n lọ bá Abubakar ní Siddiq radiyallahu anhu wọ́n ní ìjọ ti gbọ́ nǹkan tọ́rẹ̀ rẹ̀ ń sọ tó ti gbọ́ sọ fúsọ tọ́rẹ̀ rẹ̀ ń sọ ìsìn ni wàá tẹ̀wá mọ̀ yìí pé òpùrọ́ lọ rẹ̀ rẹ̀ tá ń sọ fún ọgbẹ́ Jésù èyí tí Ọlọ́run bá tó lójì tí Ọlọ́run bá ní táwọn ìfún wọn láti jọ ìtọ́ ẹ̀kọ́ rí ọ̀fẹ́ pé yẹn ìsìn ni wàá mọ̀ pé ìrọ̀ ló ń pa ìwọ náà wo ó sọ wípé òun ṣe ìrìn àjò láti Maka òun lọ sí Kudus Baitul Maqdis ní Filastin láti bẹ̀rún lọ ìsọ́mà tí wọ́n náà sì mọ̀ wípé tábà tẹ́ ìrìn àjò tó lóhun ṣe yìí ó lóhun dẹ̀ lọ lóru òun sì tó dé síwájú kásùbà tó tó oṣù kásùbà pẹ̀lú wa ní àjò tó yẹ pé àlọ lásán oṣù kan ni àbọ̀ oṣù kan ni ó di odidi oṣù méjì taba ta taba ta ràkúnmí nípa taba taba ta ràkúnmí nípa ta gbé sójú ọ̀nà odidi oṣù kan díndí oṣù kan láti rìnrìn àjò yẹn lọ díndí oṣù kan láti rìnrìn àjò yẹn bọ̀ ọ̀rẹ́ rẹ sọ wípé láàrin òru kó tó dàsùbà òun lọ kódà kìí tẹ̀lé ẹnìkan tó ń lọ sí sánmà òun tó padà Abubakar Siddiq sọ fún ọ wípé ṣé ẹ sú ọ̀pọ̀ sọ bẹ́ẹ̀ <laughs> a máa parọ́ mọ́ ni ó sọ náà ó sọ mẹ́rin àlè parọ́ mọ́ sọ nìyẹn ní sọ sọ torí pé eléyìí tó jù bẹ́ẹ̀ lọ gẹ ó ti sọ gbàgbọ́ ó ní ọlọ́ọ̀bà àlékẹ́lá ń fi ìró sóhun láti sánmà láàárọ̀ àti lálẹ́ láti sánmà jìnà tó ọlọ́ọ̀bà bá sọ̀rọ̀ sóhun ní Palestine ọwá gbàbẹ̀ lọ sí sánmà ó ti darí kásùbà tó tó tó wà ní nígbàgbọ́ gbogbo ilé yẹn làbákìrì ní Siddiq láti gbọ́ yẹn ló ti gbóyè àtìdíkù àtìdík ìtẹ́lẹ̀ yẹn olómogbóyè àtìdík nítorí ẹ̀ ó ní bàbá wa al-allamatu Salih bin Fawzan nínú tírà wọn ṣẹ́rù tàlátà ti kù sóòl wọ́n jẹ́ kó yọ wípé tẹ́rí ọ̀rọ̀ al-Isra wal-Mi'raj àdánwò lọ́wọ́ bá lọ́sùn fún àtàlà bí ṣe fáwọn èèyàn pẹ̀lú gbọ́lọ́ bá lọ́sùn fún àtàlà gbogbo àwọn kíní ni máa kó wá ni máa fádà wa máa fi ṣe wá láǹfààní àdánwò lọ́wọ́ bá lè fi tẹ fáwọn èèyàn ó fi sàdánwò fáwọn kèfèrí wọn sórí ìgbàgbọ́ wọn lékún látara bẹ́ẹ̀ sílé yìí báyìí òun ni mùdírù markaz òun ni wọ́n takù sílé yìí nǹkan bànújẹ́ lánlá ni náà aláwọ̀kọ́ náà kí ni ká bẹ̀rẹ̀ pẹ̀lú wípé kí ni túmọ̀ al-Isra wal-Mi'raj al-Isra wal-Mi'raj kí ni túmọ̀ rẹ̀ ṣẹ́bùlì kìtọ́ọ̀lì شرح الاقتصاد في الاعتقاد تسع الأطاوى الراجحي شرح الاقتصاد شرح الاقتصاد في الاعتقاد تتابع لو نترى إذا في ربوى الراجحي رحمه الله تعالى وانطلع يقدر في يعني الإسراء والمعراج لأنه جاء سوى طلع واني ني بيج ني بيج تو لأنه ترى نمجلد ẹlẹ́ẹ̀kẹwàá ní page 2 wọ́n والإكراه معناه في اللغة السفر ليلا wọ́n ní kàtán pé ní al-isra ìtumọ̀ rẹ̀ nínú èdè lárúbáwá as-safaru laylan òun náà ní ká sí ìrìn àjò lóru ìkàtán pé bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá ní ìrìn àjò òru wa shar'an ṣùgbọ́n nínú ìtumọ̀ tí هو الإسراء بنبينا محمد صلى الله عليه وسلم أو السفر ليلا بنبينا صلى الله عليه وسلم على البراق صحبة جبريل من مكة إلى بيت المقدس wọ́n ní ọ̀nà ni ìmú ànábì sallallahu alaihi wasallam ṣe ìrìn àjò àbíká sọ pé ìrìn àjò òru bọ́jẹ̀ wí náà ni àwọ́ àtàfàrù laylan wọ́n ní àbíká sọ wípé ìrìn àjò lóru bìnàbí yìí náà sallallahu alayhi wa sallam pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam ìmú ànábì sallallahu alayhi wa sallam rìn àjò lóru al-Buraqa lórí ẹṣin kan tó ń pè ní al-Buraqa ẹṣin tí ànábì sallallahu alayhi wa sallam tó gùn láti Makkah lọ sí Baitul Maqdis ẹṣin yẹn níyẹ ẹṣin yẹn ló ń pè ní al-Buraqa Jibril òun àti Jibril ni wọ́n jọ rìnrìn àjò yẹn min makkata ila baitul maqdis wọ́n rìn àjò yẹn láti makka lọ sí baitul maqdis ní kudus ìgbà tó ń pè ní alìsọ́rọ̀ nìyẹn yẹrẹ àjò eléyìí tí wọ́n mú ànábì sallallahu alaihi wasallam ṣe lóru lórí ẹṣin alborat pẹ̀lú ìkọ́wọ́rìn pẹ̀lú jibril wọ́n ní suhbata jabra'il jabra'il wọ́kọ́ صحبة جبرائيل من مكة إلى بيت المقدس wọ́n ní ní ìkọ́wọ́rin pẹ̀lú jabra'il nínú àwọn orúkọ jibril ó ní jabra'il wa ọmọ ìpè ní jabra'il ọmọ ìpè ní jibril jibril pẹ̀lú lam wọ́n dàmọ́ ìpè ní jibril jibril pẹ̀lú nun ó ní afáwa kan nínú àwọn àgbàfà náà ń bá jókòó sheikh abdullahi jibril jibril pẹ̀lú nun pé bá yìí sùn àwọn ẹmọ ń ṣàyíṣẹ́ orúnkún ẹni jabrai títí jabrai jibrin sheikh abdullahi jibrin tó yẹ bá yìí sùn nínú orúkọ jibril ni ó máa ń jẹ́ jibril ó máa jẹ́ àwọn mọ̀ pé ní jù kó jẹ́ jibril jibril àbí jibril àbí jibril bí ìsọ̀rọ̀bí ẹ̀ràn Jibril so ìdọ́gbẹ̀ ní al-Isra nìyẹn wà á mẹ́lẹ̀ mẹ́ẹ̀rọ́jú wọ́n ní nǹkan tó wá ń pè ní al-Mi'raj ṣẹ̀gbẹ́ kan méjì ní a ní al-Isra wal-Mi'raj wà á mẹ́lẹ̀ mẹ́ẹ̀rọ́jú fọwọ́ mi fa'alun min al-'uruj wọ́n ní wọ́n mú láti bí òṣùwọ̀n mifa'al mifa'al òṣùwọ̀n bí tó ti mú orúkọ yẹn yẹn Mi'raj mifa'al min al-'uruj wọ́n dẹ̀ mú gbólóhùn yẹn gbólóhùn yẹn wọ́n mú láti bí al-uruj òun náà ni gígókè gígókè lọ sí sámà al-uruj ẹ̀rọ̀pọ̀lọ̀ bá ríká sọ́nà al-Qur'an pé ta'ruju al-mala'ikatu war-ruhu ilayhi fi yawmin وهو صعود صعود نبينا صلى الله عليه وسلم ليلة من بيت المقدس إلى السماء بصحبة جبريل أولاني جيبوك النبي محمد ìkí àtọ́ ọlọ́run bá kó ma ba ìgòkè rẹ̀ lóru láti Baitul Maqdis láti bẹ̀ lẹ́ni tí ó rìn pẹ̀lú bisuhbati Jabra'il bisuhbati Jabra'il ó kẹgbẹ́rin ó kọwọ́rin ó rìn pẹ̀lú Jabra'il lọ sí sama tó kátà ń pẹ̀lú al-Mi'raj ni ẹ wal-Mi'raju alatun wọ́n ní al-Mi'raj ta pè ní nífà ní Iruj ní gígùn gbígbókè lọ sí sama tẹwárí Mi'raj yẹn tánúwọ́n mú láti rí Iruj Mi'raj yẹn so ààlà ni torí pé mifa'al nínú àwọn òṣùwọ̀n tá máa fi tá máa ń lò fún nǹkan èlò ni ààlà so ààlà tó irinṣẹ́ tí wọ́n lò ní láti fi lọ sí láti fi gùn sánmà kàkúlàmì gẹ́gẹ́ bí àgà صعد صلى الله عليه وسلم عليها ومعه جبرائيل حتى وصل إلى السماء ودخل السماوات wọ́n ní mi ẹ̀ọ́jù yìí òun lànàbì sallallahu alaihi wasallam ló gùn lọ sí òkè òun pẹ̀lú Jibril wọ́n gùn lọ sí sánmà tí wọ́n fi wọ inú àwọn sánmà àwọn sánmà méjèèje wọ́n wọnú ẹ̀ wantaqala min sama'in ila sama'in ànábì wá ń kúrò láti sánmà kan lọ sí sánmà míì sánmà kan lọ sí sánmà ẹlẹ́ẹ̀kejì ìkejì lọ sẹ́lẹ̀ kẹta ìkẹta lọ sẹ́lẹ̀ kẹrin ìkẹrin díkarùn ìkarùn díkẹfà ìkẹfà lẹ́yìn ẹlẹ́ẹ̀keje wọ́n rìn fa Jibril ò lè padà lọ mọ́ ó débì kan Jibril ti kò lè lọ mọ́ ó fà nìkan gan ìrìn àjò rìn yẹn kò sí kẹkàn nínú àwọn ẹ̀dá tó nírú ẹ̀rí kódà àwọn màláíkà ò nírú ẹ̀rí àlìjẹ̀nù wọn rírú ẹ̀rí kò sí kẹkàn tọ́lọ̀ ọba àlékẹ́lá yóò ń da orú ìrìnàjò yẹn fún àfànẹ́bì sallallahu alaihi wasallam nìkan anẹ́bì nìkan lọ́wọ́ ọba àlékẹ́lá sàlẹ́sà lọ́pọ́nlé pẹ̀lú ìrìnàjò yẹn torípọ́ wọ́n débì kan Jibril alayhi salatu wassalamu lè lọ máa dúró ó sọ fánàbí pé ibi tóun lè dé mọ̀ rí rẹ̀rẹ̀ àjò òun kọjá bí ìwọ́ lè máa lọ ọlọ́ọ̀bá àlékẹ́lá rẹ̀ ti ń pè ọ́ ọlọ́ọ̀bá ti ń pè ọ́ anẹ́bì sallallahu alaihi wasallam lọ títí débi tí òun náà lè dé mọ tí ò lè kọjá abẹ mọ́ kó tó dúró síbẹ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àdìsọ́kàn wa ni na'am hatta wasala ila sidratil muntaha ibi tá nàbí ti dúró nìyẹn ibi tá nàbí parí rẹ̀ àjò yẹn sí òun náà ni sidratil muntaha ẹ̀rí pé ẹ̀dẹ̀ wà ní kíni ọwà nínú suratu anẹ́jì abi? ọ̀rọ̀ al-Isra wal-Mi'raj azàlàyé fún wa insha Allah ọ̀rọ̀ nípa al òun wà nínú sọ́tù al-Isra ọ̀rọ̀ nípa al òun wà nínú ni mo ń nígbàtí ó sọ inshallah kẹrí gbogbo ẹ̀ la gbìyànjú sí ìdánilẹ́kọ̀ọ́ ìta máa tanná sí náà وسري به ليلة من المسجد الحرام إلى المسجد الأقصى مسجد بيت المقدس ثم عرج به إلى السماء wọ́n mú ànábì tẹ̀rìn àjò lóru láti almasjidu al-haram ní makka láti makka ilal masjidu al lọ sí almasjidul aqsa ní masjid baitul maqdis níbi táwọn yahud tó ti gbà lónìí yẹn so ìgbà yẹn wọ́n máa nẹ́bí sallallahu alaihi wasallam ti rajò lọ́bẹ̀ tó máa orí jáde ila sama lẹ́yìn náà wọ́n wá mú ànábì sallallahu alaihi wasallam ti rìn yàjú lọ sí sama náà pẹ̀lú ilé ìbáyìí sìn àti mọ̀ nǹkan tó ń pè ní al-Isra wal-Mi'raj àti mọ̀ nǹkan tó ń pè bẹ́ẹ̀ so pẹ̀lú ọgọ́lọ́wọ́ bá nígbà tí bá ń sọ gbóló yìí pé al-Isra wal-Mi'raj ìtumọ̀ nǹkan tí mo sàlàyé fún wa yìí òun náà ní kí a máa gbọ́ yìí torípò lè máa rọrùn fún mi má nígbà tí bá ń bọ́rọ̀ lọ láti Mákà tó rìn lọ sí Baitul Maqdis al-Mi'raj òun ni ìrìnàjò tánàbí wá ṣe láti Baitul Maqdis tó lọ sí sánmà ìrìnàjò yẹn nìyẹn náà eléyìí báyìí wá ní alfa Habib bin Adam al-Alori afọ́ alágége olówá takù wọ́n nǹkan ìwò ìṣẹ̀lẹ̀ nàmkílẹ̀ rí wọn wọn lẹ́rìí kankan torí pé mo fẹ́ tí ara mi gbọ́ báyìí ni wọn lẹ́rìí kankan tí wọ́n gbára lé ju làákàyè lọ làákàyè yẹn náà dẹ̀ ni wọ́n kàn fi sàtakò lásán ni gẹ̀ẹ́n kí ni wọ́n kí ni wọ́n dẹ̀ takò ìtọ́ takò ni pé wọ́n ní kò sí nǹkan tó ń pè ní suratul Isra suratul Isra tọ́wà náà al-Qur'an yẹn wọ́n ní kò sí nǹkan tó ń pè bẹ́ẹ̀ pé sura tí ń bẹ náà al-Qur'an suratu Bani Isra'il ní bẹ́ẹ̀ eléyìí báyìí odó ni àìní mímọ̀ ni pẹ̀lú ọgọ́lọ́wà Allah subhanahu wa ta'ala áfẹ́lẹ́ ìrìnlẹ̀ wípé sórọ́tù Isra ń bẹ òun náà ni wọ́n jẹ́ ń pè ní sórọ́tù Bani Isra'il síra ń pè kódà orúkọ tó gbajúmọ̀ jù tí wọ́n fi ń pè òun ni sórọ́tù Isra kéèyàn bá kéwú lọ síwájú díẹ̀ níwọ̀n ìjà tó jẹ́ kóyè yẹ̀ pé kèé sorúkọ yìí nìkan ló ń jẹ́ òun ó tún jẹ́ sọ́rọ́tù bani Isra'il náà wọ́n tó wá ní kéwùn yẹn súnmọ́ tòsí tó bá súnmọ́ tòsí ní tẹ́yìn òun mà torí pé òun lẹ́ẹ̀bánú alukur'an lẹ́ẹ̀bá orúkọ ń wo àwọn orúkọ alukur'an tẹ́ ń wo orúkọ àwọn sura tó wà ní alukur'an tẹ́ lọ sí ibi èpo ìgbẹ̀yìn alukur'an yẹn tẹ́yìn ti máa ń wo orúkọ àwọn sura tẹ́yìn bá fẹ́ ká yẹn tẹ́ lọ wo bẹ̀ so àbá yìí ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ so pẹ̀lú ilé ìbáyìí sìn ajẹ́ sí pé gbogbo nǹkan tí orúkọ tí wọ́n kọ yìí gbogbo àwọn tí fùràánì tí wọ́n tẹ̀ yìí sìn àbá yóò ní láti tẹ tíra wọ́n sì ní láti tẹ fùràánì tí wọ́n míì tí wọ́n pa yẹn rẹ́ tí wọ́n pa orúkọ yẹn rẹ́ táwọn wá borúkọ tí wọ́n ti tó máa lò lágége tó máa lò ní agége nìkan ẹni tí mo tó mà tó tó lè lò òun náà ní jákùmá torí pé òun ti ẹ̀ ń ti ẹ̀ ń sìn gbogbo bí tí mùdírù bá ti ń lọ ó ṣe táà ti máa tẹ̀lé mùdírù lọ́bẹ̀ kò dẹ̀ sí nǹkan ju pé àìmọ̀ ló ń dààmú jákúmá eléyìí tí jákúmá mọ̀ ṣe ń gbèsè ayé rẹ̀ àsàlátù yìí bídá ni jákúmá mọ̀ ṣe àti kó gbèyàn sí pé kó bú èbú jákúmá mọ̀ ń bú èbú ń gbèsè ayé rẹ̀ o kó tẹ́ pé pé ńláńlá nǹkan tí jákúmá tó mọ̀ ṣe ń gbèsè ayé tiẹ̀ nìyẹn Den kó tẹ̀lé mùdírù ní tẹ̀lé afọ́jú ọlọ́run bá kó bá ọ̀nà ma Jack Mali Abdulwasin tó ń pè látayé sí àrí tó ọlọ́run bá ó sí ọ látayé sí tí wọ́n báyìí pé ká pẹ̀lú tó ń ṣe lọ́wọ́ báyìí ó ń bayé jẹ́ ni orúkọ rẹ̀ ya táyé sí ọlọ́run bó jẹ́ kó lápadára nínú ìgbésí ayé rẹ̀ ọlọ́run jẹ́ kó lè mọ táyé sí ọlọ́run ní jẹ́ kó bá báyìí lọ ríbà ní òun ni ká ní àti bọ́yá yẹ̀sà lúnẹ́kà ìkaná mẹ́fẹ́ ń pè ní yẹ̀sà lúnẹ́kà báyìí bọ́yá wọn tí wọ́n lè gbárù nǹkan yẹ lọ́wọ́ mùdírù ni ẹ̀ lẹ́yìn tí markaz bá ti ń lò jákmà di mẹ́rin látara tó wọn yẹ̀sà lúnẹ́kà lè mẹ́rin lórí facebook torí bí mo ti mọ̀ ó ń tiẹ̀ ní ẹ orí facebook náà àti jamiu ajagunwa so irú jamiu náà ní tìyí òun náà lè máa lù so gbogbo àwọn yẹn àwọn tí wọ́n lè tí mo rò pé wọ́n lè gbarú pèpè yẹn tí wọ́n lè gbarú koran yẹn lọ́wọ́ mọ̀díẹ̀rù yẹn àmọ́ koran tó wọlé gbogbo wa yìí tó wọ́n lè gbogbo àti gbogbo àyín àyà alákọ̀ọ́kọ́ náà lẹ̀rí rẹ̀ nínú sura yìí subhanalladhi asra bi abdihi layla min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla linuriyahu min ayatina al-kubra àbí àyà yẹn àyà alákọ̀ọ́kọ́ nínú sura yẹn ibẹ̀ gẹ́gẹ́ mo rò pó kílẹ̀ ara yàbí pé ẹ̀rí lórí orúkọ yẹn nìyẹn and ẹlọ́ka àwọn tíra àtàfàfíìr kódà ó dùn mọ́ mi débi pé máa sọ fún yẹn wípé mo lè sọ fún yẹn kàtígóríkàlì bí pẹ̀lọ́ka tíra bàbá pọ̀ntọ́rí tíra bàbá pọ̀ntọ́rí tẹ̀síìrù pọ̀ntọ́rí tí ó bá yìí lórí ìdí mò ń sọ̀rọ̀ àtàwọn tàfàtírù bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ tẹ̀sírù kọ̀ntọ́wì yìí òun ni wọ́n fi ṣe mùkọ́rọ̀ tí wọ́n lò ní Egypt tẹ́bí ń kọ́ yẹn ní ilé kí n sọ bẹ́ẹ̀ ni wípé àbá kọ̀ntọ́wì tẹ́bí náà máa fáà yín sáà ní kọ̀ntọ́wì wa náà máa fáà yín ní kọ̀ntọ́wì wa zóyìnbá yìí sì òun tẹ̀sírù bàbá kọ̀ntọ́wì dẹ̀ ni òun ni wọ́n fi ṣe mùkọ́rọ̀ náà fi ṣe sílábọ̀ tẹ́bí ń kọ́ wọn ní tẹ̀sírù ní Jamiatul Azhar ní Al-Azhar eh, University tọ́mọ́ ń pè ní jamia gbogbo yẹn world university yẹn so kí láyé fàyọ́ bẹ̀ ni pé eléyìí báyìí nǹkan tí mojiru wá fi tako àyà yẹn òun ni pé wọ́n ní kò sí nǹkan tó ń pè ní suratu Isra'il wọ́n ní nǹkan tí ń bẹ òun ni suratu Bani Isra'il wọ́n ní kò sí nǹkan tó ń ní suratu sọ yẹn pé suratu Bani Isra'il sọ̀rọ̀ yìí ń jẹ́ bẹ́ẹ̀ àwa náà gbàgbé àwa náà gbàgbé ń jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kí wá sọ pé kò sí nǹkan táǹgbè ní sọ́rọ́ tìlì sọ̀rọ̀ sọ́rọ́ tó bà ní ìsọ̀rọ̀ yìí nìkan níbẹ̀ yìí ń la àwa gbà pé sọ́rọ́ tìlì sọ̀rọ̀ ń bẹ bẹ́ẹ̀ la gbà pé sọ́rọ́ tó bà ní ìsọ̀rọ̀ yìí nìkan níbẹ̀ mo fún yẹn clear nam ok aya yìí wá ń kọ́ subhana lẹ́bi asọ̀rọ̀ bí abdihi layla min al-masjid haram ila al-masjid al-aqsa lẹ́bi hawla aya yẹn kílẹ̀ fẹ́ sọ pẹ̀lú àyà yẹn wọ́n láyà yẹn wọ́n ní kéṣà nẹ́bì ló ń bá wí wọ́n lánàbí Yakubu lọ́lọ́wọ́ bá nìkílá ń bá wí lẹ̀ ànẹ́bì Yakubu lọ́lọ́wọ́ bá nìkílá ń bá wí nínú àyà yẹn bẹ̀ẹ̀ kílẹ̀ rí kò tẹ́rì wọ́lọ́ì ìgbà tí mo ń gbọ́ mo ti wá sọ pé báyà bàbá yóò ti rí nǹkan kò sí mùsùlùmí kan kò sí mùsùlùmí kan tó ṣẹ́kù lórí islam tó sì jẹ́ àfá ẹ̀sì islam yìí tó jẹ́ àfá mùsùlùmí tọ́sọ orúgbólò tẹ́sọ yẹn wípé alhamdulillahi alladhi asra bi abdihi laylan min al haram ila al-masjid al-aqsa alladhi wípé ànábì yàkúbù lọ́lọ́wọ́ bá lè gẹ́lá ń ṣùgbọ́n tí ìrẹ́bá fi lè sọ bẹ́ẹ̀ ẹyọ orúkọ rẹ̀ kóònù jáwọn àfà òdo pátápátá lẹ́ni yẹn sọ ìdí tó dẹ̀ fa ni pé áyà yẹn gẹlú máa pè ní ọ̀rọ̀ nítorí pé ayà yẹn jẹ́ pé wáyé pé asra bi abdihi laylan min al-masjid al-haram al-masjid al-haram níbo ló wà ó wà ní Mẹ́kà àbí al-masjid al-haram wà ní Mẹ́kà nínú tan anabi Yakubu kò dé Mẹ́kà rí nínú tan anabi Yakubu nítorí pé anabi Yakubu tánpẹ̀ Israeli tánpẹ̀ Israeli ọmọ anabi kini anabi Ishaq ni pé báyìí nì ọmọ ànábì ìta òun là ànábì yàkú ànábì sọ̀rọ̀ yìí ẹ̀dẹ̀mọ̀ pé bàbá tiẹ̀ àti bàbá àwọn lárúbáwá ànábì Ismail òun ni tẹ̀gbẹ́tàbúrò eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ jù ní pé ànábì Ismail lẹ̀gbọ́n Ishaq làbúrò khilafu wà lọ́dọ̀ àwọn onímọ̀ lórí ta lẹ̀gbọ́n náà méjèèjì àwọn mí sọ pé Ishaq lẹ̀gbọ́n ismail laburo ṣùgbọ́n lè tó fẹsẹ̀ múlẹ̀ jù wọ́n ní pé ismail lẹ́gbọ́n ishaq laburo ó kẹ́yà so ìyá pa mímọ̀ nìyẹn tó dé kò kó bá nǹkan kan kò dẹ̀ sọyàn di nǹkan now ìtumọ̀ ẹ̀fà yọ bẹ̀ ni pé ṣẹwárí nínú tàn ẹlọ́kàtà nabi ibrahim ìbátan nabi ibrahim tó fẹ́ tó fẹ́ hajjarọ̀ àbí tó fẹ́ anábì Ibrahim mú o mú lọ sí dẹ́sà o mú rìnrìn àjò lọ ibi tó jìnà gidi gan ibẹ̀ lọ́lọ́ fi sí láàrin òkè méjì tó ibà ìsìn ibẹ̀ ló padà di Mẹ́kà tí à ń gbé lónìí tí Mẹ́kà tó ní kò jáde kankan bẹ̀ wọn bẹ́ẹ̀ kankan bẹ̀ nítorí ẹ̀ ìgbà Ibrahim tó fi àì ìyàwó hajjarọ̀ àtọmọ rẹ̀ ismail tó bí tó fi wọ́n sáàyè yẹn anábì ibrahim kẹ́ fi wọ́n sáàyè yẹn kò wí nkẹ́kẹ́ ó dẹ̀ pẹ̀yìndà ń lọ ìyá ìwá bẹ̀rẹ̀ sí máa ń pé ibrahim kí ló dé tó fi wákàlẹ̀ síbi tí ò sómi tí ò sí kẹ́kẹ́ mi àtọmọ mi

omi omi tí ànábì Ibrahim gbé tó gbé dání fún wọn omi kékeré ní àkèrègbè báyìí ni ìgbà tán mú tán kò pẹ́ tán fi mú tán nítorí pé ibi tó òun tí mú gidi gan ni wọn rómi mọ́ Ismail wọ́n ń sun ẹkún gidi ń sun ẹkún tó lágbára nítorí pé kò rómi ìyá yóò wá mọ tí ó ṣe mọ́ yóò wá mọ sáré tó bá lọ gun òkè sọ̀fà yóò wókè lọ ẹgbẹ́ tí ẹ bá gòkè yóò rí tó jìnà pé òun ti ẹ̀lérí ibi tí omi wà kó ń lọ bomi wà kò ní rí yóò tó sáré yóò tó lọ gòkè márùwà yóò tún wọ́n bẹ̀ yóò tún wo kò ní rí yóò tún sáré lọ́wọ́ ọmọ yẹn àbí nkẹ́kẹ́ òtí ṣe ti fẹ́ kú ni bí ṣe ń ṣe nìyẹn tó bá tó ti kúrò mẹ́ ìgbé ọmọ yóò tún jẹ́ kó dúró yóò tún lọ gòkè sọ̀fá yóò tún wo kò ní e Allah Akbar ọwá lọ́dún ó ti pẹ̀ pé kóhun máa tí ó bá ti níbẹ̀ ni ìsìbìrìlì ti wá wá àwọn kama inú tàrà ti gbọ́tẹ̀lẹ̀ ni wọ́n ní pé ìsìmáìlì bá ti wá ń jẹtẹ̀ mọ́lẹ̀ tí wọ́n ti jíjẹ̀ tẹ́lẹ̀ lóríwà yọ́rọ̀ ni ìsìbìrìlì lọ wá gbẹ́ zamzam fún tó mi fi jáde pẹ̀lú àyíkù ìgbà tó mi jáde ń bẹ̀ yìí ta tó pọ̀ díẹ̀ ni ìyẹn kọ́ mọ́ fẹ́ sọ mọ́ kàn fẹ́ ọ̀rọ̀ tí mùdírù sọ yẹn wàláì ọ̀rọ̀ òdó gbáà ni pẹ̀lú ògbọ́ náà bá lọ́sùn hàn tààlà ìmọ̀ láti gbogbo irọ́ tí mùdírù fún irọ́ tó mọ yẹn ìṣètò wá dùn wá di clear wọ́ fẹ́ kò sí ní ogun lọ́wọ́ ẹ̀kọ́ léwu gan kí ẹ di clear wọ́ sí ẹni tó ní nǹkan ẹ̀jà yóò sì ní ogun ìmọ̀ kò sì tí àwọn tó wá dìklẹ́ ogun ìjà ìmọ̀ sí ìmọ̀ ń bẹ lọ́dọ̀ tí wọn ṣàpẹ́ tí wà pé ìyẹ́kàfẹ́ kó bá ilé ayé ara rẹ̀ ní kí a máa lénu sáwọn tó jù yẹn a máa já pàdé pàdé jà sọ́dọ̀ àwọn tó ẹ pé sọba héèyàn wọ́n bẹ lú yẹn tẹ́lẹ̀tẹ̀ gẹ́gẹ́ tí mòdìrú ṣe lè mòdìrú ń sáré ta ń ta ẹni tí ó lè tó lè lù ṣe léṣe láyà ọlọ́nkọ́dà wọn bá fọ̀nà bá mòdìrú tẹ́tí mùdírù ti ń bá bọ́ ti pẹ́ alhamdulillah àsìkò tọ́lọ́wọ́ bá lékẹ́lá ṣe tán tó ń fẹ́ wó mùdírù lílé tẹ́tà àbẹ́lọ́wọ́ bá lékẹ́lá kí mùdírù wó níta àbẹ́lọ́wọ́ bá ní pé kọ́lọ̀ ń jẹ́ kí mùdírù ṣe gẹ́ni kọ́lọ̀ ń jẹ́ kí wọ́n lè tẹ́rí padà so kí kí ó lè bàjẹ́ sí wípé yóò já tó ríire fún wọn àtàwọn tí ń tẹ̀lé wọn tí wọ́n ń hó tẹ̀lé wọn yẹn àtàwọn ọmọ tí wọ́n fẹ́ sọnù nílé kíwú ó lè jó ríire fún wọn ìgbọ́n tó sí kẹta fẹ́ gbà níbi tí mo dírù kó ṣe gẹ́ni níbi kó wó àbí tó bá dúró síbi tó dúró yẹn tó ti mọ́nà kí ni ìnira tó kó bá wa kò kó nira kan bá wa wallahi dáadáa orí yẹn ti jẹ́ fún wa kò kó nira kan bá wa rárá tó torí ẹ̀ èròǹgbà wa nìkan ni kẹ́ wó bó tilẹ̀ jẹ́ sípẹ́ ti wó o wallahi mo fọlọ́ bàbúra eléyìí tẹ́ ń ni tẹ́nà àwọn àbá kò lórí pé kúfùrù ni pẹ̀lú gbọ́nà gbogbo ẹ̀rí ẹ̀ ni màá pé ń tẹ́ sọ yìí wàláhì kúfùrù tó kẹ́rẹ́ àní ẹ tako Isra wal Mi'raj ma'lumun min ad-din bi-d-darura ìkà tó jẹ́ sí pé mujmamun alayhi mutawatirun ma'lumun min ad-din bi-d-darura ìkà tí Sheikh al-Imam Abdul Ghani al-Maqdisi tí wọ́n sọ nínú ló súnmọ́ wájú síbà ní sìn mo ti mẹ́nu bá kan tíra kan sìn tí mo pè ní kílẹ̀ ń pè tí mo pè ní alẹ́tìsọ́dù sílẹ̀ ẹ̀tìkọ́ọ̀dù síbà ní sìn tíra bàbá yìí náà ni àti oríṣiríṣi àwọn tíra míì tí máa padà mẹ́nu bà tẹ́sí wọ́n là mẹ́rẹ̀ láì pàyàpàyà báyìí pé ẹni tó bá tako ìsọ̀rọ̀ wàlùmẹ̀ ẹ̀rọ káfíìrì èyàn tó wà nílé tako Isra wal Mi'raj káfìrí ṣogbọ́ àwọn ẹ̀rí ni máa kó wá ní ṣàtọ̀ tẹ̀lé nínú ìdánilẹ́kọ̀ọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ tí mo gbà lérò ní pé ṣàǹkó níbi tí àyè gbà wá mọ́ oríbi tásìkò gbà wá mọ́ tásìkò bá ti tán àyè tó ń dodo fi hàn dodo fi hàn gbogbo ẹnikẹ́ni tó bá yẹ pé lóòótọ́ ló ń àní kódà lọ́dọ̀ àwọn onísúfí lọ́dọ̀ àwọn onísúfí ọ̀rọ̀ Isra wal Mi'raj ìgbàgbọ́ nípa Isra wal Mi'raj orin rẹ̀ lọ́dọ̀ wọn débi báwọn tó tàṣe jù mẹ́ àṣejù táwọn ṣe náà àti táwọn ṣe ni pé wọ́n ní lọ́pọ̀lọpọ̀ gbà ọ̀pọ̀lọpọ̀ gbà lànẹ́bì ṣe Isra àti Mi'raj ànẹ́bì ṣe in fact kèétì ẹ̀mẹ́wàá kèétì ẹ̀mẹ́ 20 lànẹ́bì ṣe Isra wal Mi'raj ìdí tí Sufi tó tàṣe jù lórí ìgbàgbọ́ àti Isra wal Mi'raj pé àwọn tún padà wọ́n tún padà mú 27 ti Rajab gẹ́gẹ́ bí ọjọ́ tánàbí ṣe ìsọ́wà mi ẹ̀rọ wọ́n dẹ̀ máa ń yẹn nẹ́fìlà lọ́jọ́ yìí ẹ̀rí pé tó bá ti di 27 Rajab ẹ̀rí pé àwọn oníṣẹ́ fi máa ń yẹn nẹ́fìlà kan lọ́jọ́ yìí nẹ́fìlà ìsọ́wà mi ẹ̀rọ ìdíra wọn yàn ìgbà mí àwọn míì inú wọn ní júmọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Rajab júmọ́ alákọ̀ọ́kọ́ wọn lànàbí ṣe ìsọ́wà mi ẹ̀rọ wọ́n ti máa ń yẹn nẹ́fìlà rẹ̀ àwọn ní ilé nítù ṣàbáni ni wọ́n ní ìdàdí ṣàbáni tí àdábì sallallahu alaihi wasallam ṣe ìkọ́rọ̀ àlìmì ìrọ̀jù ó sì mọ̀ yẹn lọ́bìnrin rẹ̀ bó tilẹ̀ jẹ́ sí pé eléyìí tó tẹ̀sùn wọn jù tó sún mọ́dọ̀dọ̀ jù ní ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ ni pé Rabiul Awwal gẹ̀rà mẹ́bí ṣe ìkọ́rọ̀ àlìmì ìrọ̀jù Rabiul Awwal nígbà yìí sì bẹ̀tìyẹn kọ́ ni ó ṣe pàtàkì ìyapa wà láàrin àwọn onímọ̀ lórí oṣù wo nínú àlìsọ́ ní àbájú wáyé ẹgẹ́ bí apá ṣe wà láàrin wọn lórí oṣù wo náà bí ànábì sallallahu alaihi wasallam àbí ẹ̀kọ́ ni lórí oṣù wo ni wọ́n bí ànábì so nítorí kò sí nọ́ọ̀tù kan kò sí ẹ̀rí kan náà Kùránì àbí inú súnà tó ṣe kíni tó ṣe tàdídù ọjọ́ yẹn tó sọ tó ṣe gbèdéke tó sọ gbèdéke ọjọ́ yẹn àbí tó ṣe tààyínú ọjọ́ yẹn tó ta ọjọ́ yẹn lẹ́tà tó ti àdá ọjọ́ yẹn pọ́jọ́ báyìí náà ìdí mo wọ́n bá lọ ní pé ìtàn tí mo wọ́n bá lọ ní pé báyìí òun ni ànábì Ismail àti ìyá rẹ̀ bí wọ́n ṣe bí wọ́n ṣe ń gbé ní mọ́kànlé ṣẹ́rí ìgbà tí ànábì Ismail tó mi wá dé tí ìyá rẹ̀ padà wá débẹ̀ tí ìyá ànábì Ismail tó padà débẹ̀ torí kómi ti débẹ̀ pẹ̀lú pé Jibril ti gbé omi ìtàn yẹn pọ̀ gan so ó padà fún Ismail lómi ṣẹ́rí lẹ́yìn ìgbà yẹn làwọn èèyàn bẹ̀rẹ̀ sí máa kó wá sọ́dọ̀ wọn nítorí ìdíje káwọn èèyàn mọ̀ kó mi ti débẹ̀ tó láwọn èèyàn kankan ò súnmọ́ bẹ̀ rárá àwọn èèyàn tó fi ń gbé gbogbo àwọn àdúgbò bẹ̀yẹn àwọn ibi tó jìnà síbẹ̀ yẹn ibi tó bá ti rómi náà máa ń kó lọ àmì tí wọ́n fi mọ̀ ní pé wọ́n rí pé ẹyẹ ń pò yìí lójú kan àwọn ará ń sọ bá kódà ẹjẹ́ lọ́wọ́ sírọ́tù nàbàwíyà àti ti Ibn Kathir ẹbà ń bẹ̀ tẹbátọ́ lọ́wọ́ sahihu sírọ́tù nàbàwíyà àti Sheikh Al-Albani ẹbà ń bẹ̀ tẹbátọ́ lọ́wọ́ mukhtasaru sírọ́tù nàbàwíyà àti ti Sheikh Muhammad bin Abdul Wahhab ẹbà ń bẹ̀ sẹ́bà ń sìn ẹ lọ́wọ́ al-Bidaya wa Nihaya ẹbà ń àròsọ lélẹ̀ ìbáyìí so ibẹ̀ náà ti wá wá wọ́n wá tọrọ lọ́dọ̀ ìyá Ismail pé kódà wọn kó yọ̀ǹda fún wọn kó jẹ́ káwọn náà máa gbé pẹ̀lú ẹ̀ wọ́n dẹ̀ yọ̀ǹda láti máa gbé pẹ̀lú wọn ibi tó ti di wípé ìlú yẹn bẹ̀rẹ̀ sí máa kójọ nìyẹn àwọn èèyàn wọ́n wá àwọn èèyàn wá pé wọ́n ń gbúrò pé omi ti débí omi ti débí àwọn alárúbáwá ló kó wá bẹ́ẹ̀ àwọn ni wọ́n kọ́ ànábì Ismail àti yá Ismail lédè wọn tí ó kẹ́ sí àmọ́ ipá ànábì Ismail tó ń bọ̀ látọ̀dọ̀ Ibrahim sẹ́bá ànábì Ibrahim ṣe lárúbáwá ànábì Ibrahim ṣe lárúbáwá so àwọn ni wọ́n kọ́ wọn lédè yẹn nínú wọn sí ànábì Ismail ti padà fẹ́ àwọn tó fẹ́ bẹ̀tí gbogbo yẹn ìtàn tí a ní bùkátà ìgbà tí wọ́n kú ní mísírọ̀ nígbà yẹn tí wọ́n kú ní mísírọ̀ ibi tí wọ́n lọ ibi tí wọ́n lọ tẹ̀dó sí ní kíni ní Palestine ni ní sáàmù nígbà yẹn ibẹ̀ ni wọ́n lọ dúró sí ibẹ̀ ni ànábì Ismail ibẹ̀ ló bí ànábì Yakubu sí ibẹ̀ lọ́wọ́ bá lè jáde ti gbé àwọn ànábì ọlọ́wọ́ bá tó pọ̀ ibẹ̀ ló ti gbé wọn dìde jùlọ ó àbáyé ń dùn so gbogbo alámọ̀yí tá ànábì Musa níbi bẹ̀yẹn àbí gbogbo alámọ̀yí tá ànábì Ìsá níbi bẹ̀yẹn àbí gbogbo alámọ̀yí tá àwọn ànábì Ọlọ́run ọba tó ṣáájú tí wọ́n wá látọ̀dọ̀ ànábì Yakub níbi bẹ̀yẹn ànábì Yakub ìtàn òfin yé wa wípé ó dé mọ́kàrí ìgbésí ayé rẹ̀ lánàbì Yakub tó ń pè ní Israel ẹni tó wá dẹ̀ fẹ́ establish fún wa wípé ànábì Ismail ànábì ànábì Israel tó ń pè lánàbì Yakub ó dé mọ́kàrí kó mẹ́rin ẹ̀wà ọ̀rọ̀ mímọ̀ lílé ike sọ̀rọ̀ ebú kò sọ̀rọ̀ ìpè jackman má ṣe pè fún mi kò ní ìkó wulẹ̀ gbé mi ṣe pè tó bá yìí àti toro àti toro ẹnìyẹn ìmọ̀ ní kó kó jáde kò torí ẹni ọjà ni wọ́n ná ń tiẹ̀ ọjà àmàlà wá ná àwọn ọ̀nà jẹ́ mùdírù tí kò ní ìdíye pé ìtẹ́páwò gbé ń ṣe pé nìkù àdúrà làwá tó ń ṣe fún yín pé a rí nínú a rí nínú oko anù a sì ní kọ́lọ̀wà ní káàkọ́ fọ́ ọ̀nà mọ̀yí àbí a ti fẹ́ kí àyè jíṣẹ́ dúó sí ìhà àfẹ́kọ́ bàjẹ́ àbí afẹ́kọ́lọ̀ ń tún yín ṣe kọ́lọ̀ ń lò yín ní sábàbí dáadáa fáyé yẹn bó ti clear àrùn ó clear bí ó sùpa ọjọ́ kẹrìnlá ní pé inú oko àrùn lẹ́wà káyì sọ pé inú oko àrùn lèyẹn wà tẹ̀gbẹ́ kò ń ṣe ń ìdí wà sọ pé yẹn wà yẹn pẹ̀lú ẹ̀rí láti fi sọ pé inú oko lẹ́wà wà torí lè takò yìí àwọn ń takò yìí àwọn ọmọ usul àwọn ọ̀rọ̀ iman ọ̀rọ̀ gbàgbọ́ lẹ́ ọlọ́wọ́ bá rí kẹ́rẹ́ sọ pé asra bi abdihi laylan min al-masjid al-haram ọlọ́wọ́ bá ní mímọ́ ni fún ọlọ́wọ́ bá ọba tó mú ẹrú rẹ̀ ṣe ìrìn àjò lóru láti masjid al-haram ní maka àrí eléyìí túmọ̀ sí pé kòun sànẹ́bí Isra'il kòun sànẹ́bí Isra'il sáńkìlá nẹ́bí Yaqub lọ́lọ́wọ́n bá àlékìlá ń bá rí inú àyà yìí nítorí pé ànẹ́bí Isra'il ṣe kí ni kò sì tẹ̀mí nínú Mẹ́kà yìí àti gbọ́ rí nínú tàn pé Isra'u tẹ̀lẹ̀ ìrìn àjò Isra nínú ìtàn ànẹ́bí Isra'il nínú tàn ànẹ́bí Yaqub èyí náà challenge mi sóni ẹjẹ́ tó fi ìpèníjà mi síta gbogbo ẹni tó bá fẹ́ fèsì wípé anábì ìsọ̀ anábì ìsìmà anábì Yakub ìtẹ́gbẹ̀ wá kó ṣe ìsọ̀rọ̀wù ní ìgbésí ayé rẹ̀ àlìsọ̀ kò sí anábì ọlọ́run ọba kan tó ṣe ìsọ̀rọ̀wù rí àfànábì wa Muhammad sallallahu alaihi wa sallam mi'raj mi'raj gẹ́gẹ́ kò sánàbí ọlọ́ọ̀bá tó ṣe rí àfànábì sallallahu alaihi wa sallam anábì ọlọ́run ọba kan tó lọ sí sánà kéde mi'raj anábì ìdírísì kéde mi'raj mo ti sàlàyé nǹkan tánpẹ̀ ní mẹ́rọ̀jù níbẹ̀rẹ̀ ayé ni lóde kí gbogbo sàlàyé kí tánpẹ̀ láti sọ àlè ànábì ọlọ́run ọba kan tó sẹ́rìn àjò lọ sí sánmà ànábì ìdírìsì ni ó sì níbi tó dé nínú sánmà ayé ni tí mi ò bá gbàgbé gbogbo orin àjò rẹ̀ kọjá so now wá sọ wípé ànábì ànábì Yakubu ló sẹ́rìn àjò yìí kò tí ìdí wàhálà ẹ̀kan mẹ́rin wà ní àmọ́ pẹ́ lè àwókò ọlọ́mọ́jẹ̀ torí pé ọdí nǹkan ti yé wa ọlọ́wọ́ bá lẹ́gẹ́ láti fi ìmọ̀ ó ti fi sí ojú wa kọjá pé kẹ́ẹ̀kan lé ẹ̀ lè lé kákó àwọn tó mọ tí ó wújù yín lọ àwọn tó kọ́ ẹ̀yìn wọn lè lé kákó àwọn tó kọ́ yín wọn lè lé kákó àwọn <laughs> sọ pé ká tó yẹ pé ọ dá mi lójú bà jẹ́ pé ẹ̀mọ́ kéwú wàláì mo sọ́lọ́ bàbúra ó ti dá mi lójú jù pé ẹ̀mọ́ kéwú ṣètẹ́yìn rẹ̀ fẹ́ lé sáfẹ́ kó ẹ̀sìn sáàmù yìí tí wọ́n lé lẹ́mọ́kó ọ̀rọ̀ ẹ̀rí ni náà ẹmẹ́rí wá wípé ànábì yàkó tẹ́ǹkìlá ànábì sọ̀rọ̀ èyí ó ṣe ìrìn àjò nínú tàgbésí ayé rẹ̀ kọ́lọ̀nkọ́bá kẹ́ bàbá rẹ̀ àní ìsọ̀látùsọ̀lá nínú tàgbésí ayé bàbá rẹ̀ pé wọ́n ṣe ìrìn àjò tẹ́ǹkìlá àní sọ̀rọ̀

tẹ́ jẹun yóò tẹ́tẹ̀ wá bẹ́kùnbẹ́kùn kiri tẹ́ lánàbí sọ̀rọ̀ yìí níyẹn o kémìnà wa sọ wípé ànábì Nuhu kémìnà wa sọ bẹ́ kẹlòmínà tó ń dé kó ní ànábì Ibrahim ni kẹlòmínà tó ń dé kó ní ànábì Ìsá ni tẹ́lẹ́sọ wípé tẹ́lẹ́sọ kọ́rọ̀ tí lèmi gbọ́dọ̀ gbà lọ́jọ́ ọ̀rọ̀ yẹn lórí tèmi kí ló sọ̀rọ̀ yín tọ̀rọ̀ yẹn lórí tèmi tí mo fi gbọ́dọ̀ gbà ni pẹ́kẹ́ mi ò gbọ́dọ̀ sọ pé tèmi lẹ gbọ́dọ̀ gbà bóò ni tèmi ṣe jẹ́ tó fi sọ pé tèmi lẹ gbọ́dọ̀ gbà tí mo gbọ́dọ̀ ṣe ìlìzáàmù ti yín lórí tèmi lórí ọ̀rọ̀ tèmi ìlè ṣe ìlìzáàmù yín lórí ọ̀rọ̀ mi ìlè ṣe ìlìzáàmù àfá mi náà tó bá wá tó bá sọ pẹ́lú mi ni òkè kẹ́nìkan wáyé sí kẹ́nìkan dé sí kó ní ìṣẹ̀lẹ̀ yẹn ẹ mọ̀ wùlẹ̀ dán nílá Muhammadu Tijani ni ọwá alámọ́dù ti já nínú ṣé a lè ṣe ìlìzáàmù tó lè ṣe ìlìzáàmù wa kágbà o lè ṣe ìlìzáàmù wa ní sábì ṣe ìlìzáàmù pé ó gbọ́dọ̀ gba òun náà ní jẹ̀lì àbí so ìzàn tí mo dìrù bá fẹ́ fi kí ní ìrìn lẹ́ ń sìn báyìí ẹ̀rí lẹ gbọ́dọ̀ mú wa fún wa so kò ń ṣe pé ẹ kàn lébẹ̀ àákò ẹ̀ sì ní ṣépè ẹ̀ sì ní dèbú ẹ̀ sì ní gbé olúgbòhùn

ẹ̀rọ ayé ti bẹ́ẹ̀ jùmí lọ ẹ̀fìyẹ́lẹ̀ ọ̀rọ̀ ọjọ́ oníkọ́là ń sọ ọ̀rọ̀ mímọ̀ nílé báyìí so ó yé gbogbo èèyàn pẹ́ jùmí lọ tó sọ àbẹ́ẹ̀kọ́ ni so àbáyín jà sí yẹn ìyẹn kọ́ ni pọ́blẹ́mù wa ní tó jẹ́ pọ́blẹ́mù ni pé àníṣẹ́ ẹfẹ̀ rí fi nǹkan yẹn rẹ̀ náà lẹ́yìn yẹn láti fẹ́rin lẹ̀ wípé alìsọ́wà ní ẹ̀rọ̀jì wípé ọ̀rọ̀ tó níje pẹ̀lú ọ̀rọ̀ àkídà ni ní àmì ìkàtà fi rìnlẹ̀ ní pé inú kàtà sí sàlàyé náà àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí pé ìjẹ́ Ànábì sallallahu alaihi wasallam nígbà tó ṣe ìrìnàjò al-Isra wal Mi'raj tó ṣe yaqzatan aw manaman tó ṣe lójú oorun ni àbóṣe lẹ́ni tó yajúlẹ̀ tí ó sùn eré ìbáyìí ọ̀rọ̀ kan nìyẹn ọ̀rọ̀ míì ni wípé sànẹ́bì sallallahu alaihi wasallam ní ṣe Isra wal Mi'raj pẹ̀lú ara ní àbí pẹ̀lú ẹ̀mí

ló fi ṣe Isra wal Mi'raj ẹ̀mí rẹ̀ ló tẹ̀rìn àjò yẹn kìí tara rẹ̀ para rẹ̀ wà ńlẹ̀ ẹ̀mí rẹ̀ lọ́lọ́ naam ó ti ń bẹ náà wọn ní mímọ̀ àwọn eléyìí ló pọ̀ ju ọ̀rọ̀ tí wọ́n ló sì fẹsẹ̀ rinlẹ̀ wípé Ànábì sallallahu alaihi wasallam tẹ̀rìn àjò yẹn pẹ̀lú ara àtẹ̀mí àtara àtẹ̀mí ló fi ṣe Isra wal Mi'raj ọ̀rọ̀ wọn ló sì fẹsẹ̀ múlẹ̀

ṣe bá yìí náà ó yàtọ̀ sẹ́ tó sọ pé ẹ̀mí ló fi ṣe o ẹ̀m tó sọ pé ẹ̀mí ló fi ṣe àwọn àbá àmà àkámà pẹ̀lú dọ̀là lórí ẹ̀m tó bá sọ bẹ́ẹ̀ pé ẹ̀mí ló fi ṣe kìí tara gbogbo àwọn khilafati Al-Imam Ibn Hajar Al-Asqalani rahimahullahu ta'ala wọ́n mú wá nínú Fathul Bari ìgbà tó ń sàlàyé hadithu al-Isra wal-Mi'raj wọ́n wá jẹ́nà àwọn onímọ̀ yẹn na ìyapa wo lè yẹn lè kàfàrọ̀ yẹn lé lórí náà àwọn ìyapa yìí àti ìyapa tí yóò lè kàfàrọ̀ yẹn lé lórí mo rò kó clear àrí náà mo wá sọ wípé eléyìí tó fẹsẹ̀ múlẹ̀ òun ni wípé àrẹ́sọ̀ ọlọ́sọ̀rọ̀ ń ṣe pẹ̀lú ẹ̀mí àtara méjèèjì àrẹ́sọ̀ ọlọ́sọ̀rọ̀ ń ṣe ìrìnàjò yẹn kí ló fà àwọn onímọ̀ ìdíkò yà wípé wọ́n ní alákọ̀ọ́kọ́ ni pé ìtọ́lọ̀ ọba lẹ́gbà fi sọ̀dárọ̀ ayà yẹn tọ́lọ̀ ọba lẹ́gbà fi bẹ̀rẹ̀ ayà yẹn pé subhanallah subhanalladhi asra bi 'abdihi layla min al-masjid al-haram ila al-masjid al-aqsa alladhi barakna hawla ìyìn ọlọ́wọ́ ọba yìí fọ́ ọlọ́wọ́ ọba mọ́ tọ́lọ̀ ọba lẹ́gbà fi bẹ̀rẹ̀ ayà yẹn ó túmọ̀ sí pé in tó ṣẹlẹ̀ yẹn nǹkan pé kọ́lọ̀ ọba bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ yẹn pẹ̀lú ìfọ́ ọlọ́wọ́ mọ́ nínú títóbi rẹ̀ wọ́n dẹ̀ jẹ́ kóyọ̀ wípé tó bá jẹ́ sí wípé ànẹ́bì sallallahu alaihi wasallam tó bá jẹ́ pé ẹ̀mí ló fi ṣe tó jẹ́ pé ẹ̀mí rẹ̀ lọ́kàn lọ pé bá ń sì nǹkan yìí àwọn kèfèrí gẹ́lì má tako tó bá yìí jẹ́ pójú oorun ànẹ́bì ti lọ wọ́n nílé báyìí nǹkan tó jẹ́ pé lọ́dọ̀ àwọn kèfèrí gẹ́lì tí wọ́n ní tako nítorí wípé àwa náà máa ń ṣèrìn àjò tó jìnà kódà ju aṣọ lọ tá sì wà lójú a lè ṣèrìn àjò láti Nàìjíríà débi táyé parí sí kódà a lè ṣèrìn àjò dénú sàárè a lè ṣèrìn àjò jálùkì yámà tí ọmọ alárakún bá rẹ̀ láti jẹ́nà àbí èyí ó sì máa ríra rẹ̀ báyìí ẹ̀yìn ó sì wà lórí ibùsùn àbí yóò sì máa bá rẹ̀ láti jẹ́nà yóò sì máa bá rẹ̀ láti kìyàmà lójú oorun tẹgbẹ́ yẹn èyí ṣe nǹkan tí èyàn lè takò kò ń ṣe nǹkan tí èyàn wà sọ pé ah, ah, á bára mi láti jẹ́nà àwọn èèyàn ní sọ pé ààrẹ ah, ọlọ́pàá tí wọ́n mọ̀ ìpín nǹkan yẹn ń ṣẹlẹ̀ dáadáa èèyàn máa rìnrìn àjò ojú oorun wọ́n ní tó bá yẹ pé ní àjòjú oorun ni àwọn kèfèrí ò bá ti takò ànábì sallallahu alaihi wasallam rárá bákan náà tó bá yẹ pé ní àjò ẹ̀mí ni àwọn kèfèrí náà ní takò ànábì sallallahu alaihi wasallam lórí ìjàjò ẹ̀mí náà tí ó yà wọ́n lẹ́nu ni pé kéèyàn sọ pé òun rìnrìn àjò pẹ̀lú ara láti masjidul eh, haram al masjidul haram lọ sí àkọ́ ìrìn àjò oṣù méjì tẹ́ pé oṣù kan lọ oṣù kẹbọ̀ ó sì lóun lọ lálẹ́ kásùbà tó dé òun ti dájú ti bá a kásùbà ó tó wá lọ sẹ́mà pẹ̀lú ara yìí òun lọ́pàá tẹ́ fi takò lọ́lọ́run fi ní subhanallazi asra bi abdihi laylan minal masjidil haram ilal masjidil aqsa allazi barakna hawla aláwọ̀kọ́ nìyẹn àwọn ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀rọ̀ táwọn onímọ̀ sọ ni pé tẹ́rí abdu tẹ́bá ní abdu arúhù wal iná máa ń pè ní abdu kò síbi tẹ́ pé rúhù nìkan ní abdu rí

mufrọdun mufrodun mudọ́ọ̀fù ni mufrọdun tó abdu ni a wá ṣe ìdọ́fà rẹ̀ sí bọ̀mí pé bá yìí bẹ̀k abdu yẹn majururu bí bá ni abẹ́ẹ̀kọ́ ni so majururu wá ní oní mudọ́ọ̀fù yẹn mudọ́ọ̀fù ilayhi pé bá yìí oní bí abidihi ẹ̀sìn mọ̀ pé mudọ́ọ̀fù ilayhi tẹ́lẹ̀tẹ́lẹ̀ majururu náà lónà máa ń jẹ́ àbí jẹ́ bí àmọ́ tó gbé bọ̀míìrù ni ṣẹ́tùmọ̀ yí pé àti màdájọ́ bọ̀míìrù àbí ìdàgbélé kéhun sọ́rùfù àti náà kọ́lá wà ń sìn ìdí mọ́ kàfẹ́ gbìyànjú àti sàlàyé ń bí ni wípé mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé alẹ́rì lórí wípé ànẹ́bí sọ̀lọ́ sọ́lá ń tẹ̀rìn àjò yẹn pẹ̀lú ẹ̀mí àtara òun ni ó fẹsẹ̀ múlẹ̀ àwọn afáwà jẹ́ pé wípé kí n tó rinlẹ̀ nínú usul nínú usul fífi ni mufrodul mudọ tẹ́bá ti ní mufrodul mudọ mufrodu tẹ́bá ti ìdọ́fà rẹ̀ nínú àwọn síyagul ẹ̀mọ́mọ́ ni nínú àwọn síyagul ọ̀tẹ́kùn túmọ̀ ẹ̀mùm gbogbo nǹkan ó túnmọ̀ sí pé gbogbo nǹkan tọ́lọ̀ bá lékẹ́lá fi dáà nẹ́bì ló fi tèrè àjò yẹn àtẹ̀mí àtara ẹ̀kọ́ clear kò ń ṣe ẹ̀mí lásán tó ráyẹ pé ẹ̀mí lásán ni mú fọ́ọ̀dù mú lọ́pù yóò ní ṣiṣẹ́ ajẹ́pẹ́ káàkì kan náà ara nẹ́bì yẹn kò ní kò ní sí kò ní sí àǹfààní fún ìjẹ́ àmù sírọ̀ tí ọlọ́ọ̀bà nígbà ti gbé ayà yẹn wá tó fi gbé ọ̀rọ̀ yẹn wá nínú ayà yẹn tó fi gbé gbólóhùn yẹn wá júmlà yẹn wá nù àyà yẹn mo rò kó clear iṣẹ́ kéwú ni o wọ́n mọ̀ jẹ́ máa ń sàlàyé pé kẹ́rí gbogbo àwọn àdánwò tó wọlé tọ̀wọ̀ aláwùjọ wa yìí wàlá ìṣẹ́ yẹn bá fẹ́ yanjú ẹ̀ tẹ́bá fi sọ pé kí ni ọ̀nà àbáyọ òní pé ẹ máa darí àwọn èèyàn padà lọ síbi ìmọ̀ tẹ́jẹ́ yẹn bá ti nímọ̀ wàlá ìjọ tí mùdírù bá ti àtijọ́ tí mùdírù ti bẹ̀rẹ̀ kíní kíní yẹn tí màlẹ́ni ti ń sọ̀rọ̀ yìí kílẹ̀ ní sọ́ọ́ ti táwọn èèyàn tí wọ́n hó ọrọ̀ tí lẹ́ni yìí sọ yìí ọ̀rọ̀ yóò sí lè mímọ̀ eléyìí takun tá a ti mọ̀ nínú ma ìmọ̀tọ́ pé láti kékeré náà ti gbére wa wọ́n ti gbogbo ẹ̀wọ́n tánẹ́ a fi ẹ máa kọ́ lẹ́mi orin wákàtà mọ́ fi ń kọ ẹ̀ náà ni ẹ̀rẹ́ tí wọ́n sọ ẹ̀ẹ́ sọ wákà ní ìrọ́rẹ́kìnrin ilé jì rẹ̀ ẹ̀ẹ́ sọ wákà ní wọ́n gbé kí wà lẹ́mi kódà ibi tó ibi tó lágbára dé èyí mọ̀ wípé àwọn àtàlátù fídíò àtàwọn ẹ̀yà wa máa ń lọ ní john wọ́n máa ń kọ́ wọn láwọn àtàlátù yìí wọ́n máa ń kọ́ wọn ní ìgbàgbọ́ àlùtọ́ àlùmẹ̀rọ̀ wọ́n fi máa ń dá wákà fún wọn látàlátù wọn rẹ́bà yìí so ilé ìbáyìí in tó ẹpọ̀ orin ilẹ̀ ni tí gbogbo mùsùlùmí sì mà tí ó dàrú tẹ́ẹ̀kan wá dé nìsìn wá dàbẹ́ ni kó fẹ́ gbé ìmà tó tó kàdé táwọn èèyàn mà àwọn fẹ́ máa fi nǹkan tí ó yẹ pé kò in tí ò rinlẹ̀ tí ò sínú ìgbàgbọ́ mùsùlùmí ọfẹ́ máa fi rinlẹ̀ láwùjọ mùsùlùmí ní àwọn olè gbà yẹn kódà kẹ́yìn tó declare ogun àwọn agá ti declare ogun ìgbésí tẹ́ ń pépè rẹ̀ yẹn ẹ declare ogun ẹ̀dì kódà tẹ́ bá sọ pé ẹ sí fire ẹ sí fire ẹ̀ sọ mí mọ́ ilé ìtẹ́jú sọ àwọn yanjú ẹ̀ àní ànídáwọ̀ onídáwọ̀ ogun dúró àwọn máa bájà yẹn lọ ó dìgbà tá a bá tó nọ́ọ̀kì àwọn nǹkan tẹ́ kó wà yìí tá a bá tó nọ́ọ̀kì ẹ̀dáhùn pátápátá kábí sinmi eléyìí ọgbọ́dọ̀ láyè láwùjọ wa wàlọ́ ọlọ́wọ́ bá lè gbé lóbi ọlọ́jọ́ gbé dànkì yàmà tá a bá tí wẹ́lẹ́ bá ń lọ láwùjọ tá a dìjà fẹ́ táwọn rẹ ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ gbàgbọ́ tó lè yọ̀rọ̀ jáde fún Islam tí ó bá Islam rẹ̀ jẹ́ pátápátá kí a ká máa tùtù jí láwùjọ wa ká ti dákẹ́ ká máa wòrán náà ilé báyìí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ṣé báyìí sì tó ká wá ti torí pé ẹ kí ló dé ọmọ àfáàwá ni ọmọ àfáàwá tó ń torí pọ́jọ́ máa fáàwá ń tèé kọ́mọ owó ẹ̀sìn wa àbáàwá ò pàtàkì lọ́dọ̀ wa tí kìí bá ṣe pé nítorí ẹ̀sìn wa táàfáàwá ń kọ́ wa àbí tó bá ti wá di pé ẹ̀sìn wa táàfáàwá ń kọ́ wa lọ máa fáàwá wáyọ pónpótì a pa ìdíjọ́ ọmọ àfáàwá nǹkan tí ìtẹ́yìn ògbọ́dọ̀ débẹ̀ ni ẹn tó bá ń débi àwọn nǹkan yìí rí ó ń tọ́ àwọn mùsùlùmí níjà ní àwọn mùsùlùmí o dìde ìjà fíwọ ẹni o lè wó ìpìnlẹ̀ fi a ò ti nígbà kí èèyàn kankan kó ba ìròrí àwọn ìyá wa àwọn bàbá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa àwọn ọmọ wa a nígbà kankan bàjẹ́ láwùjọ wa yìí ọgbà àwọn tàà kàyí rẹ̀ dúkìá wa ni wọ́n dúkìá wọn làwa náà onídùkà òní tí ó bàjẹ́ ẹ àti ní fẹ́kẹ́ bá tàwọn èèyàn wá jẹ́ agbìyànjú tàbá wá sàlàyé o ẹni tó bá tọ́lọ̀bà àdékẹ́lá bá ti wá kádàrà pé ó fẹ́ sọnù o tẹ̀mọ̀ pé ó ti wá sọnù lẹ́yìn àlàyé nìyẹn kò ní rí àwíjàre kalájọ́ gbé dàrí kìyàmọ̀ pé èyí òwí téèyàn ìwọ̀n pé awí fún yín gbọ́ ni o a ti bẹ́lọ̀ bà àdékẹ́lá ọlọ́run ní jẹ́kẹ́yìn sínú àwọn tí ò ní gbọ́ torí pé ìtẹ́yìn náà ti mọ̀ tẹ́lẹ̀ ni ẹ má jẹ́ kẹ́nìká da ẹ̀sìn kẹ́ ti mọ̀ ẹ má jẹ́ kẹ́nìká dàrú ẹ̀yìn ti mọ̀ yíò tẹ́lẹ̀ ó ti yé ẹ ti mọ̀ yẹn yíò ti ó ti fẹsẹ̀ múlẹ̀ yíò ti yé yín ẹ ti yege lórí yẹn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ẹ̀ kan wá fẹ́ dá yín padà ní tìǹ kó fẹ́ tú gbogbo tẹ́ ti mọ̀ kó fẹ́ tú palẹ̀

tó àwọn ọmọ yẹn wọn lọ ń ta káwọn àgbàlagbà wọn máa fáwọn àgbàlagbà sọ wá lẹ́nu bí ẹni káwọn olójú ti jẹni káwọn àgbàlagbà la fẹ́ wo ẹ̀yin náà ní sinimá pé náà ń ba sí àwọn àgbàlagbà jẹ ìkọlọ bá kó kó sànù wa kódà àwọn bàbá bàbá tó yẹ pé wọn já àfa nílẹ̀ yìí táwa mọ̀ táà mọ̀ tó já àfa nílẹ̀ yìí kò kankan tó perú pèpè tẹ̀gbọ́n tó bá ti wá rí débi wípé nǹkan ní ń pèpè yí gan bàbá rẹ̀ gan tó lóun ń dìfẹ́ǹdì gan òpèpè rẹ̀ bàbá rẹ̀ gan ò ti kọ́ àwọn ọmọ kéwú nírú nǹkan yẹn láàyè ibi tí ó padà lọ jogún yẹn ibi tí wàhálà wà náà ni kí èèyàn máa jogún ààyè mọ̀ èmi mọ̀ pé èèyàn máa ń jogún aṣọ mọ̀ pé èèyàn máa ń jogún ilé mọ̀ pé èèyàn máa ń jogún mọ́tò ilé mọ̀ pé èèyàn máa ń jogún mọ̀ tí màá bá ẹni tó ní ìmọ̀ tó bá àwọn onítúbí lọ́dá wà láàyẹ́ lẹ̀ láyé tàbá kaba ti kú yóò wà fọmọ rẹ̀ jẹ kàlífà ọmọ rẹ̀ ní wà jogún ààyè bàbá òní ààyè mímọ̀ yẹn ó kéwú kò kéwú yóò wà mọ́ ti fatuwa lórúkọ bàbá tèyẹn náà ó jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin na mú sọ̀rọ̀ kẹ́lẹ̀kẹ́ mú ní ọ̀rọ̀ yìí ah, ní wọ́n sàlàyé wípé àdánwò tó dé bá mùsùlùmí àdánwò tó dé bá àwọn ọmọ ènìyàn lórí ọ̀rọ̀ al-Isra wal-Mi'raj ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun ló fi àdánwò yẹn ló fi kàn wá nítorí pọ́nà ọba Allah subhanahu wa ta'ala fẹ́ ó fẹ́ tàfihàn àwọn wo ni ó tẹ̀lé ojú ọ̀nà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àwọn olóyè yapa sí ojú ọ̀nà ọlọ́run ọba náà tí a bá lọ wọnú sharhu salatati usul ní page 258 nínú tíra yẹn bàbá yìí sọ wípé فكان الإسراء والمعراج امتحانا من الله عز وجل للناس المشركون زاد المشركون زاد تندرهم وشرهم وتنقصهم للرسول صلى الله عليه وسلم والمسلمون زاد إيمانهم فلهذا لما قال المشركون لأبي بكر الصديق رضي الله عنه انظر إلى صاحبك ماذا قال قال وماذا قال bàbá sọ wípé al-Isra wal-Mi'raj ìrìnàjò al-Isra wal-Mi'raj imtihanan fakana al-Isra wal-Mi'raj imtihanan wọ́n ní ìdánwò lọ́wọ́ bá àríkẹ́lá fi ṣe àdánwò lọ́wọ́ bá àríkẹ́lá fi ṣe lin-nasi imtihanan min Allahi azza wa jalla lin-nas àdánwò tó wá látọ̀rọ̀ lọ́wọ́ bá fún àwọn èèyàn ni al-mushrikuna zada tanajjuruhum wa sharruhum wa tanaqqusuhum lir-rasuli sallallahu alaihi wasallam wọ́n láwọn ọ̀tẹ́ bọ́ àwọn al-mushrikun aburú wọn ìfàbùkù kanẹ́bì sallallahu alaihi wasallam wọn ó lékún sí látara ipá bóyá àwọn tó ti ẹ̀ ń sọ tẹ́lẹ̀ bóyá òdodo lè wà ń bẹ́ àbí à ń tè méjì tó lè tọ́ sọ ìlójó kó kẹ́ àti wà pé òpùrọ́ ni ọ́ in tó lé àwọn kún nìyẹn ó lé wọn kún lẹ́ni tí ń sàbùkù bá nẹ́bì lẹ́ni tí ń pa nẹ́bì lónírọ́ ó lé wọn kún láburú ni kíkà sọ lọ́ba kọ́ bá nẹ́bì sallallahu alaihi wasallam walmu'minuna zada imanuhum àwọn almu'minun imani tí wọn ìgbàgbọ́ tí wọ́n tún lékún ni now inú ibi inú nǹkan tí mo kà yí nìsìn sọ́fù wo ni mùdírù tó sí ẹ́ ṣẹ̀gbẹ́ sọ́fù àwọn alìmùsùnkún wọ́n tó sí torí pé àwọn alìmùmínún záàdà ìmánu ìgbàgbọ́ wọn ó lékún ti ní pé a ah, inú orígun ìgbàgbọ́ wa tààtúngbọ̀rọ̀ ní ní tààtúngbọ̀rọ̀ ní láti sọ́kàn ó ní pé ànábì sallallahu alaihi wasallam kí ni ó fún wa nílò kóhun lọ sí rí àjò àlètọ́ àmì ó tún lékan nínú àwọn ìgbàgbọ́ wa tábà ń ka arkanul iman sí àbá ń ka ìgbàgbọ́ wá sí àgbọ̀nà wọ́n mẹ́lẹ̀ àgbọ̀nà wọ́n mẹ́nu bẹ́lẹ̀ náà ṣe àlékún ni ṣe plus lélẹ̀ àbí minus nù gbàgbọ́ ẹ̀rì pé plus ni àbí nam eléyìí clear wípé ó léwa kún nígbàgbọ́ ni bákan náà ó léwa kún níyìn nígbàgbọ́ sá nẹ́bì nínú àwọn ìgbàgbọ́ta nípa nẹ́bí o ní pé gbogbo tánà ìbá ti fún wa ní ìrò nípa rẹ̀ nínú àwọn àlámọ̀rí tó jẹ́ àwọn àlámọ̀rí ìpamọ́ àwọn àlámọ̀rí kọ̀kọ̀ minal ghaibiyat ọ̀ràn ẹ̀ ní ká nígbàgbọ́ sí nínú àwọn tó sì rí bẹ́ẹ̀ ó ní ọ̀rọ̀ àlìsọ́ ní ẹ̀rọ jíwá ọlọ́ọ̀bá lè kẹ́lá ròyìn àwọn tó bá nígbàgbọ́ sí tí wọn ò fojú rí ọlọ́ọ̀bá lè kẹ́lá ròyìn wọn nínú suratul Baqara alladhina yu'minuna bil ghaib àwọn tó nígbàgbọ́ sí ìkọ̀kọ̀ in tó pamọ́ in tó pamọ́ tó nígbàgbọ́ sí yẹn ni al-imanu bil isra'i wal

أو أنه ذهب به إلى بيت المقدس وعرج به إلى السماء يزعم أنه ذهب به إلى بيت المقدس وعرج به إلى السماء ولا نبي كليم أري يزعم يزعم غنالو ìtumọ̀ ẹni pé nǹkan tí ìyàkà ń sọ táwò nígbàgbọ́ sí ó ń claim ànábì rò wípé ànábì ń sọ wípé wọ́n mú òun sí ìrìn àjò lọ sí Baitul Maqdis láti dẹ̀ wọ́n dẹ̀ móhun rìnrìn àjò lọ sí sánmà wọ́n móhun go sánmà lọ wà innahu ja'a fi laylatin wahida òun sì padà lóru kan ṣoṣo yẹn náà qala Abubakar ní Siddiq Abubakar ní Siddiq dáwọn lóhun wípé in kana qalahu tó bá yẹ pé ń tánà kama qala bó ti wúyẹn náà lórí laqad sadaqa òdodo lànàbì sọ qalu kayfa dhalik wọ́n bí Abubakar ilé rẹ̀ pé bóòló ṣe lè kọ́lá ana ìsọ̀díkòhò bí ma húwa àázọ́mù mi zalik awakiri ni ẹmẹ́jẹ́ yà yìí lẹ́nu nǹkan tó tóbi ju eléyìí lọ inú nǹkan tánàbí sallallahu alaihi wasallam fún wa ní ìrò nípa rẹ̀ òun gbàgbọ́ òun gbá tó tóbi ju eléyìí gbọ́ tó sọ fún wa ana ìsọ̀díkòhò fi khabari sama mo nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ mo gbà gbọ́ nípa ìró tó ń wá láti sánmà wípé lóòótọ́ ó ń gbàró láti sánmà yanzilu alayhi ó ń sọ̀kalẹ̀ lé lórí láti sánmà fàkífà aláwù sọ̀díkù fil isra'i ila baitul maqdis bó wá ní ìṣe ní nígbàgbọ́ sí wípé ó tẹ́rìn àjò lọ sí baitul maqdis wa hadha bi qudratillahi azza wa jalla la kókó kan tó pàtàkì ni ó wà nínú kankan fẹ́ mẹ́nu bàlẹ́ kan nígbà tí mo fẹ́ ṣe tẹ̀rìjì tí mo fẹ́ fi onílẹ̀ wípé àwọn tó sọ fún ànẹ́bí sọ̀rọ̀ láwùsọ̀lá orìnrìn àjò pẹ̀lú ara àtẹ̀mí ọ̀rọ̀ wọn ló fẹsẹ̀ now nǹkan kan náà tó wà nínú tí mo fẹ́ sọ ni wípé nínú nǹkan táwọn onímọ̀ máa fi ṣe tẹ̀jì sábì fi orin lẹ̀ wípé kásọ pá nẹ́bí rìnrìn àjò yẹn pẹ̀lú ẹ̀mí àtara pẹ̀lú ẹ̀mí àtara òun ni ó jòdòdó òun tí kìí bá ṣe bẹ́ẹ̀ ni kí níyàn ní jẹ́ mọ́ẹ́jíza kò lè jẹ́ iṣẹ́ ìyanu torí wípé ìtójú kó yà wọn ṣe ètè rí lẹ́nu gẹ́gẹ́ tó fi ń takò ní pé bóòlù àdẹ́bìsọ lásán ṣe lè ṣe ìrìn àjò yẹn ni kìí ṣe tara kìí ṣe mọ́ẹ́jíza eléyìn ò ní jẹ́ pé ìrìn àjò

láàrin òru kílẹ̀ tó mọ́ yóò tún wá lọ sánmà fún sẹ́gbẹ́ àwáǹtì àwádẹ́ ìgbàgbọ́ fọ́lọ́wọ́ bá lè kẹ́lá kápá àti ṣe bẹ́ẹ̀ kúrú lọ́wọ́ bá lè kẹ́lá ká so ilé ìlà ìlú fà tó fi jẹ́ pé lára ìgbàgbọ́ bí ta'ala pẹ̀lú fọ́lọ́wọ́ bá lè kẹ́lá lágbára lórí gbogbo nǹkan gbogbo tó wá wọ lọ́wọ́ bá lọ́wọ́ bá lè ṣe lára ẹ̀ ní kánígbà fọ́lọ́wọ́ bá lè kẹ́lá mú ànábì ṣe ìrìn àjò yẹn eléyẹn lọ tako làákàyàwó pèsè rí

kò dìgbà dábà tó sọ yẹn ká tó sọ pàtàkì tó bí ẹ máa ń kò nílẹ̀ àrẹ́bí tí ń kí òun kó tó lọ sí ìṣòro àlùmẹ̀ rọ́d sọ́yẹ́ pé wọ́n sàlàyé fún àbí òun ṣe jí wákàtí márùn-ún ní ìṣòro àlùmẹ̀ rọ́d jáde bánẹ́bí ṣe ń pò yìí láàrin ànẹ́bí Musa síbi tọ́lọ̀bà àrídá ti ń fún ní ìró àbí tánẹ́bí Musa tó ń dá padà tó tó padà lọ aláwọ̀ àdúgbò rẹ̀ ò ní lágbára ilé àwọn àdíìsì yẹn tó sọ̀rọ̀ nípa ìṣòro àlùmẹ̀ rọ́d á mú orí bá ń sì sáàbì sàlàyé fún wa kí ni ìṣẹ̀lẹ̀ yẹn gan sáàbì mọ̀ pé ìṣẹ̀lẹ̀ yẹn gan ó túmọ̀ sí pé ara àtẹ̀mí ni kò ń sára nìkan inú ṣẹlẹ̀ yẹn ìgbà tí àdìmọ́ ìbìrù kẹfìrì ń sàlàyé ẹnu tẹ̀síìrù wọn ó mọ̀ sàlàyé débi pé àdẹ́bìsọ̀ ọlọ́sọ́ àmà kí wọn fáwọn àdẹ́bì ọlọ́wọ́ bá ní bẹ́tùlù mọ́sí ìdánmọ̀ ìyẹn náà fílà fún wọn kọ́mọ̀ tó lọ sọ́mọ̀ abẹ́tí gbàgbé ni gbogbo àwọn nǹkan yá àwọn ìṣẹ̀lẹ̀ tó tóbi tó tóbi ní tó ẹ́ pé inshallah kerim a ti padà sàlàyé lórí àwọn nǹkan yẹn lẹ́kùnrin náà eléyìí báyìí bàbá ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn anábì sallallahu alaihi wasallam ṣe pẹ̀lú agbára ọlọ́wọ́ bá ní wa hadha min mu'jizati hadha ar-rasuli wa hadha min mu'jizati hadha ar-rasul sallallahu alaihi wasallam wọ́n lè eléyìí ti wà nínú àwọn àpọ́nlé tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala fi fà nàbí sallallahu alayhi wa alihi wa sallam naam eléyìí náà àbí ó ṣe rí nìyẹn naam nínú àwọn nǹkan tí a tún fi ṣẹlọ́wọ́ tábàlù wúnú tíra yẹn ní page 95 nínú tíra yẹn wọ́n sọ̀rọ̀ tó ṣe pàtàkì púpọ̀ níbẹ̀ tí máa fẹ́ kí a fi ṣe ọ̀lá ń fàní page 95 naam wọ́n ni وأجمع القائلون بالأخبار والمؤمنون بالآثار وني ẹnu àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn ìró tó wá náà al-Qur'an al-akhbar wọn àwọn ọ̀rọ̀ al-Qur'an àwọn ọ̀rọ̀ annabi sallallahu alaihi wasallam àwọn tó wọ́n fi ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹnu wọn kò wal-mu'minuna bil-athar àwọn tó wọ́n nígbàgbọ́ sí àwọn ẹ̀rí àwọn al-athar àwọn tó wọ́n nígbàgbọ́ sí ẹnu wọn kò anna rasulallahi sallallahu alaihi wasallam usriya bihi ila fawqi sab'i samawati wípé wọ́n mú ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n mú ti rìn àjò lọ sí òkè sánmà ẹlẹ́ẹ̀keje thumma ila sidratil muntaha lẹ́yìn ìgbà tó débẹ̀ wọ́n tó mú rìn àjò lọ sí ibi sidratil muntaha usriya bihi layla min al-masjid al-haram ila al-masjid al-aqsa wọ́n ti àjò yẹn wọ́n mú ti àjò yẹn láti masjidul haram lọ sí masjidul aqsa thumma urija bihi ila as-sama'i bi jasadihi wa ruhihi jami'an lẹ́yìn náà wá mú sí ìrìnàjò láti bẹ̀ lọ láti pẹ̀lú ara rẹ̀ àtẹ̀mí rẹ̀ lápapọ̀ thumma 'ada min laylatihi ila makkata qabla subhi àrẹ́bí wá padà lóru yẹn náà ó padà sí mọ́kà síwájú àsùbá wa man qala inna israa fi laylatin wal mi'raj إن الإسراء في ليلة والمعراج في ليلة فقد غلط wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá sọ wípé al-Isra òun tẹ̀lẹ̀ lóru òru ọjọ́ kan Mi'raj wá tẹ̀lẹ̀ lóru ọjọ́ mi pé òun gbà pé méjèèjì tẹ̀lẹ̀ ọgbà Isra àti Mi'raj gbọ́ ṣùgbọ́n òru ọ̀tọ̀ọ̀tọ̀ ní méjèèjì tẹ̀lẹ̀ Isra ù tẹ̀lẹ̀ lóru kan Mi'raj tẹ̀lẹ̀ lóru kejì wọ́n nírú ẹni bẹ́ẹ̀ ti ṣàṣìṣe òru kan náà ní méjèèjì tẹ̀lẹ̀ ó ṣàṣìṣe ọ gbàgbọ́ o ṣùgbọ́n kàn sọ wípé kìí sòrú kan náà méjì tẹ̀lẹ̀ ni wọ́n wá ní waman qala innahu manamun ẹni tó bá sọ wípé àlá lànẹ́bì ńlá lójú oorun ojú oorun lànẹ́bì ti sọ bẹ́ẹ̀ lànẹ́bì ló ti ṣèrìn àjò yẹn wa annahu lam yusra bijasadihi wa annahu lam yusra bijasadihi wípé wọn gbé ànẹ́bì sallallahu alaihi lọ sí Baitul Maqdis pẹ̀lú ara rẹ̀ faqad kafara bàbá nírú ẹni bẹ́ẹ̀ o ti di kèfèrí náà ẹ máa wọ ẹni tó sọ pé di kèfèrí o ẹni tó gbà pé ojú oorun làrẹ́bì ti tẹ̀rìn àjò yẹn kìí ṣe wípé tẹ̀rìn àjò yẹn lójú ayé pẹ̀lú ara rẹ̀ wọ́n ní bàbá wa Abdul Ghani al-Maqdisi wọ́n ní faqad kafara irú ẹni bẹ́ẹ̀ ti di kèfèrí ẹni tó bá sọ rúgbóló yẹn. Ṣé báyìí nù? Náà eléyìí báyìí òun ni ìdájọ́ ẹni tó bá sọ wípé ànábì sallallahu alaihi wasallam Isra wal Mi'raj ojú oorun ló ti ṣe ẹ̀dá kò tó rẹ̀ ọlọ́run ọba ẹni tó gbà ipá ànábì ṣe Isra wal Mi'raj ṣùgbọ́n ojú oorun ni wọ́n ló di kèfèrí ẹni tó bá sọ bẹ́ẹ̀ kò sí rárá ńkọ́ ó lè ànábì sallallahu alaihi wasallam ò tiẹ̀ ṣe rárá alẹ́ ní tó gbà kójú oorun ni lásọ kó di kèfèrí now eléyìí báyìí ibi táwọn àfá àti máa ń kàfàrọ̀ yẹn ni mo mẹ́nu bàálẹ̀ kan kẹ́rí ẹ̀ tó bá sọ wípé àti sọ̀lá ọ̀sán àmì ṣèrìn àjò yẹn ṣùgbọ́n pẹ̀lú ẹ̀mí ni kìí ṣe pẹ̀lú ara kìí ṣe lójú oorun ó ṣe ẹ̀mí rẹ̀ ló ṣe irú ẹni bẹ́ẹ̀ òjìdè lórí ṣùgbọ́n àwọn àfá wọ́n máa ń bọ̀ lálàárú yẹn bẹ́ẹ̀ pé ẹni ànú ni má dẹ̀ mú wá pẹ̀lú ìgbọ́lọ́ọ̀bá ṣùgbọ́n tó bá gbà wípé lójú oorun ló ti ṣe irú ẹni bẹ́ẹ̀ di kèfèrí àbí ẹni tó bá gbà wípé kò tiẹ̀ ṣe rárá irú ẹni bẹ́ẹ̀ gíní ọ jáde kónú islam pẹ̀lú ilé tí mo sọ yìí sìn sọ́pù bó lálẹ́ tó mùdírù sí náà sọ́pù àwọn tó jáde kónú islam lálẹ́ tó wọ́n sí síra yìí sìn náà pẹ̀lú wípé wọ́n sọ wípé ẹni tó bá sọ wípé ojú oorun lànàbì jí ṣe ó di kèfèrí àbí nàbájẹ̀ wá sọ ẹni tó wípé ó lànàbì ò ti ẹ̀ pẹ̀lú nǹkan yẹn ẹni ẹ tako àyà tí ọlọ́run àlejò sọ pé òun ti òun wà nábì tèrè àjò àbí ò tako na àyà tó wà nù sọ́rọ́tù lè sọ́rọ́ bákan náà ọ tako àyà tó wà nù sọ́rọ́tù náà jìmọ̀ ilé ìta kà fúnra wa láti padà sàlàyé àwọn àyà tako tako irú ẹni bẹ́ẹ̀ ti di kèbèrè ó ti jáde kó mẹ́sì islam náà eléyìí báyìí ẹni tó sọ bẹ́ẹ̀ òun ni ta ni o Abdulghani al-Maqdisi rahimahullahu ta'ala ìgbà tó wọ́n ń ṣe ṣẹ́rù ọ̀rọ̀ yìí nínú tazkiratul mu'tafi eh, tọ́bí ṣẹ́rù aqidati hafiz Abdulghani al wọ́n ni انتقل المصنف رحمه الله تعالى إلى الكلام عن الإسراء بالنبي صلى الله عليه وسلم وني أبا تقتري ونوى والله سيبي kọ́lọ̀ kọba kẹwọn wọ́n lọ sí rí máa sọ̀rọ̀ nípa al-Isra Isra tí wọ́n yẹ̀rẹ̀ àjò tánmà nẹ́bì ṣe lóru sallallahu alaihi wasallam makkata ila Baitul Maqdis láti Makka lọ sí Baitul Maqdis wàlúrújì bíhì torí pé an ìsọ́rọ̀ ibi nàbí ìsọ́lọ́sọ́ mi makata ila baitil maqdis wàlúrújì bíhì ila sama àti bá ṣe mú ànábì gùnkè lọ sí sama wa huwa min fada'ilihi sallallahu alaihi wasallam wa khasa'isihi eléyìí ní nínú àwọn ọlá nàbí àti nínú àwọn ẹ̀ta tọ́lọ̀ bá rí káfí tà nàbí lẹ́fà ní wala yu'minu bil isra ẹ máa wo wọ́n ní kò sẹ́nì kankan tí ó nígbàgbọ́ sí al-isra ìrìn àjò orú tánàbí ṣe yìí illa man yu'minu bil akhbari àyàpá àwọn tó bá nígbàgbọ́ sí àwọn ẹ̀rí tó wá náà Al-Qur'an àti àdísà nẹ́bí àwọn ní ò nígbàgbọ́ sí wàyíwà áwọlù àlẹ́ ìhà ẹni tó bá máa ń gbára lé àwọn ẹ̀rí àwọn ẹ̀rí tó wá ló nínú kìtáàbà amata ihun ṣùgbọ́n àwọn ẹni anù

wọn kì í sàkólẹ́mí fún àwọn àkùbá fàláyù mẹ́nu nàbí irú àwọn ìlú wọn ní nígbàgbọ́ pẹ̀lú ẹ̀wù bal rubama ẹ̀tàrọ̀dù wọn takọ̀dù àwòhárọ̀fù àwòhárọ̀lù àwòsálàfù ọ̀rọ̀ dáríkà mẹ́rin masáàlìkì bàbílá ìtàbí ìrọ̀dì wọ́n ní kódà wọ́n lè máa takò wọ́n lè máa yí wọ́n lè máa yí túmọ̀ rẹ̀ padà àbí rí ojú ọ̀nà míì tó yàtọ̀ sáwọn ojú ọ̀nà àwọn ọ̀nà ta sọ níbi ìtako irú àwọn ọ̀rọ̀ yìí so nítorí ẹ̀ ó túnmọ̀ sí pé àwọn tí máa ń tako nǹkan yìí òun làwọn tí wọ́n ò àwọn tí wọ́n jẹ́ ni ànù àwọn tó yẹ pé làákàyè wọn òun náà máa ń gbára lé làákàyè wọn náà máa ń ṣe ìdájọ́ wọn kì í tẹ̀lé rí ṣé bá sìn ẹ̀ẹ́dẹ̀ rí pé gbogbo ojú ọ̀nà yìí òun náà ni àfọ́ àlágége ni wọ́n ti là kalẹ̀ láti ìgbà tó ti pẹ́ láti gbà tí àfá alágége tán ti bẹ̀rẹ̀ sí máa wó alimamul bukhari sahihul bukhari tán ti bẹ̀rẹ̀ sí máa bú àwọn sahaba kò yíba yìí sí tí bú abu hurairah tí bú muawiya tí wọ́n bú aisha tí wọ́n bú àwọn sahaba nabi sallallahu alaihi wasallam àti báyẹn lẹ́ti rí wípé àwọn níkàkún fún ẹ̀rí rárá wọn ẹ̀dẹ̀ níkàkún so in tó wọn ni làákàyè wọn so yíba yìí sí ni wọ́n so abẹ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọba tí ó ní kàfà lórí gbogbo nǹkan kọ́lọ̀wà kọ́bá wa tí a mọ̀ náà mùdírù markaz ọlájọ́ kan sọ lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá kọ́bá fọ̀nà mọ́ wọn Naam. Ah, ká tó ṣe nàfíhà fún ọ́sọ́ mo kàbí kálẹ̀ kan mo fẹ́ padà síbẹ̀ wala yu'minu bil isra'i illa man yu'minu bil akhbari wa yu'awwilu 'alayha wa yu'awwilu 'alayha ibẹ̀ mo fẹ́ kálẹ̀ kan tí mo fi kàlẹ́ wa yu'awwilu 'alayha mistake ni iṣẹ́ mo rántí ولا يؤمن بالإسراء إلا من يؤمن بالأخبار ويعول عليها أما التائهون الذين يقدمون عقولهم وآراءهم وأفكارهم ولا يعزمون الآثار ولا يعتنون بالأخبار فلا يؤمنون به بل ربما اعترضوا وانتقدوا أو حرفوا أو أولوا أو تلقوا غير ذلك من المسالك الباطلة في سبيل رده so fọ́lọ̀ bàrí kí lákùsà ní wa níparí so wọ́n ní kí a gba wa síta lórí ọ̀kadà gúgùn so pé ọ̀pọ̀lọpọ̀ wa afọwọ́ yẹpẹrẹ mú nǹkan yìí a mọ́ ń gún ọ̀kadà gẹn so eléyìí sì ní ọyẹ kíyèsí ọyẹ kí a rẹ̀ àwọn tá obìnrin tá jẹ́ obìnrin tó gbẹ́sìn yìí tó lo hijab tó ń pa òfin ọlọ́run bá kò bá mú ká wá gọ̀kadà nítorí pé ìgọ̀kadà yóò jẹ́ ká fara ara pẹ̀lú ọlọ́kadà tí ó gbé wa eléyìí báyìí dẹ̀ ní ìwà bàjẹ́ ni so yàtọ̀ fún pé ń ṣẹlẹ̀ ẹ̀rìjọ wà láàyè kan náà ẹ̀ tó ń farakínra ìfarakínra tó ń lágbára ju ọ̀rọ̀ ìsìláàfù lọ èyàn lè wà níbì kan pẹ̀lú ọkùnrin tó ẹ́ sí wọn ní farakínra á sọ pé ìsìláàfù náà ti bóyá bí kọkùnrin àti obìnrin kan wà nù yàrá akẹ́kọ̀ọ́ kan náà nù yàrá akẹ́kọ̀ọ́ tó bá tún wá di pé wọ́n tó wá ń jòkó wọ́n tó wá ń fẹ̀gbẹ́ kanra wọn wọ́n fara kanra wọn tó jòkó lẹ́gbẹ̀ẹ́ ara wọn mùlámọ́sà tó nìyẹn tó lẹ́yìn ìkìlá mùlámọ́sà ìfarakanra tó ti ṣẹlẹ̀ mẹ́yẹn ṣẹ̀rí àádẹ́ takorú nǹkan yẹn gan ṣé bá yìí tó èèwọ̀ ni kéèyàn fara kan obìnrin tí ò kí ń tẹ́lẹ́tọ̀ ẹ̀ àbí obìnrin tí ò tó jẹ́ léwọ̀ yẹn nìyàwó yẹn èèyàn lè fara kanra pẹ̀lú ẹ̀ lẹ́yìn àwọn obìnrin méjèèjì ẹni tó lẹ́tọ̀ọ́ fún yàn tí yàn fẹ́ àti ẹni tó jẹ́lé wọ̀nyàn tí yàn ò lè fẹ́ ẹ̀ láǹfààní ẹ̀ẹ̀dẹ̀ ní kò dẹ̀ sí yọ̀ǹda fún yín kò sì lẹ́tọ̀ọ́ fún yín lábẹ́ ṣẹ̀rí àkẹ́mọ̀ farakara èmi wọn mọ bẹ́ẹ̀ fẹ́ gọ̀kadà tí ó kéré jù eékún yín bẹ́ẹ̀ tiẹ̀ lẹ súnmẹ́yìn tí wọ́n là àwọn súnmẹ́yìn eékún yín ọ̀kan yóò kan bàrá àdí ọlọ́kadà yẹn àbẹ́kọ́ kan ẹgbẹ́ itan rẹ̀ tẹ́ bá tó wá súnmọ́ ẹ̀ẹ́tọ̀ wá fi tan ẹmà fi tan katan ẹmà fi tan gbó tan síbà ní so tó bá tó wá lọ sí ẹ̀yìn rẹ̀ ní tọ́ ga ẹmà yọ síwájú ẹmà padà kan ẹ̀yìn rẹ̀ tó bá tó wá jẹ́ kò kí èèyàn òun tó wá máa yọwọ́ lábàádì ẹ lè máa fi ẹ lè máa fi àyà ẹ fi gún lẹ́yìn dáadáa so yóò ti ma táìsì bó ṣe tóbi

bọ́yọ́ ní tàgbí ni ọlọ́wọ́n bẹ́lẹ̀ àwọn ẹ̀sọ̀ wàdà kí á ẹlẹ́ha é ẹ̀yìn ẹ̀tọ́ já sí gan o láìkì múra yóò àgá ẹ̀káwà já sí sí káwà gọ́ra ni àwà ẹlẹ́ha ní ìgọ́ra rẹ̀ ẹlẹ́ha so ó ti di pé ẹ̀fí ń jú àwàdà síra yín ìwọ́n náà ti di pé so ẹlẹ́ha ò gbọ́dọ̀ mọ́ ti rú yẹn níwáyé sí so tó bá yá tó bá yá yóò padà di pé ẹlẹ́ha ẹ̀dàkùn tó lọ́rùn jẹ́ mọ́ lè gba nọ́mbà yín torí ń gbà mí ìjọba tó fẹ́ jáde kẹ́ máa gbé yín ẹ́ kẹ́kẹ́ lè bá máa gbé yín ẹ̀dàkùn ẹ̀jẹ̀ ń gba nọ́mbà yín gbogbo gidi jẹ́ bá wà ẹ̀dà ti pè mí ìjọba tó fẹ́ jáde kẹ́ máa gbé yín wàhálà ń débọ̀ nìyẹn sọ̀pọ̀hún náà tó gba nọ́mbà rẹ ẹ̀mọ̀fí ẹ̀mọ̀fí ara wa lọ́wọ́ náà ni ló di pé wàhálà ti ń débọ̀ ni ẹlẹ́ha ń di pé àárín ilé tí bèbè náà ni tí ẹ ká kíyè ni da káwọn ẹlẹ́ha ká máa ṣe orú nǹkan yìí so ẹ̀kọ́ ẹ̀há tá ń lò kò faramọ́ sọlọ́run yóò mú wa yóò fi mọ́ ni wa yóò fi rìn rẹ̀ ọlọ́jọ́ kan lọ́sọ̀ أنا أقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول أهل البدع بيننا وبينكم الجنائز ونحن نقول ذلك ونقول بيننا وبينكم الكتب الكتب موجودة